الإبن سيزرع تبيده سلسوان لأنه سلسوان الأولى وصحاءه كثيرا أخرى التي أظهرنا إلى جمعة الكوت الشجاع لإن أتنت صلى الله عليه وسلم في أكرا وكعبة في جوكو عيدي في الوالد والعبيبة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. صوتي رأسي أبقى الله هنا للكبائر الإمام الحافظ الذهبي رحمه الله تعالى àwọn ẹ̀ṣẹ̀ ńlá ilé ìta ń sọ nípa rẹ̀ ilé ìta wa abúlé lòlú ẹ̀ ti kẹ̀kẹ́ ọ̀sùn sáré bá ẹ̀ṣẹ̀ ńlá kẹta nípa ohun tó ní ti pẹ̀lú ọ̀sẹ̀rẹ̀ àṣàṣì ìjọ sẹ́sọ̀rọ̀ ah, yìí nínú ìdílábáwá ìdílábá ni ká pé àṣẹ̀fẹ̀ ibi lọ́rọ̀ ayé ṣe. nínú èdè yóò tó ń pèsè sèkẹ́ ọ̀ wọ́n ti lọ káàkiri wọn lọ́pọ̀ pátákà bòrò. òun ni wọ́n tún pamọ́ tó ti fi òkùnfà ẹ̀wẹ́. nítorí ẹ̀ ni wọ́n fi ń pe àtúntàkà ní ákéré lẹ́yìn òun lọ́kẹ́yìn òun là ń pè ní kí ló fà tó fi pe àkókò yẹn ní sàkàrà? sábà wọn bá sọ pé rọ̀fíl àbùhárí ró yẹn sẹ́kìrò wípé àwọn ẹni rẹ̀ àwọn ẹni ọlọ́run tọ́ba ti ní àsìkò sáà wọ́n máa wá polisi ọlọ́run. kí ló fà tó ti fi wọ́n fi pe àtúnṣáhàbù náà ní sáà nítorí pé àwọn iṣẹ́ tó máa wáyé bẹ́ẹ̀ tàbí wọn lọ́ọ́ fi yá àpapọ̀ nítorí ẹ̀ la fi pe sàhùrù sàárì tá a máa ń jẹ yẹn èyí tó ń jẹ́ yàtọ̀ láàrin àwa àtàwọn ẹlẹ́sìn ní alẹ́bí sọ̀rọ̀ mọ́ àlùsọ́lá ó di wáyé pé fásilọ àbí fáàpù bẹ́yìn lọ sí àmìlá wọ́n sì á ní àtìlẹ́kìtà àtìlẹ́kùsàkọ̀. ìyàtọ̀ ti ń bẹ láàrin àwẹ̀ wa àti àwẹ̀ àwọn bàkàtà àbíyà àwọn bíi iṣu àbáwọn ọkọrin yó òun náà ní ìbàjẹ́ sáà láàrin wọ́n pè sàhùr wọ́n pè ní sàhùr lè máa yọ kẹ́lú ti àkìrìlẹ́yìn nípa àwọn táwọn jẹ lóru lè á dẹ́kun yẹ kó lọ sàbí ìyá torí apamọ́ gbogbo wòlíwò tó bá pamọ́ tó kú parẹ́ pamọ́ kò lọ pè ní sèkìrò ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yà kí ló tó pè ní sèkìrò ọ́fíìsì méjì àkọ́kọ́ ọ̀hún náà ni ọkọ̀ ju wọ́ọ́rù kan ọlọ́kọ́dú wọ̀ọ́rọ́kọ̀ òun náà ni mo dá ata kókó àbí mo tó ṣe wípé atáwùdà tàbí ká pè ní kẹrọ ẹ̀sùn ti kẹ́kíkà kan èyí ni wọ́n ń pè lọ́pọ̀ èyí kẹ́kíkà kan tó ṣe wípé ẹni tó tí ó pè lọ òun ló máa fi ṣe àtẹ̀gùn ìlànà ìdáhùn ìṣẹ̀yà ọ̀pẹ láti lo àwọn àṣẹ ìtọ́ọ̀ fíìmọ̀ yorí dùbí yìí tọrọ ìmọ̀sọ̀ nípa ìwọ̀n tó gbèrò láti fi kóòtù tàbí ẹni sọ́mẹ́sà lóògùn. wọ́n ní dùgbọ́ lọ́wọ́ wa subhanahu wa ta'ala ó ti sọ ní sọ́tù bá kọ́ra ayọ̀ dọ́rùn kàbí méjì. ọlọ́run wa subhanahu ni wọ́n bá ọ̀rùn bí dọ̀rí lẹ́bí ìbí àkàlẹ́ ìlà ìbí ìlà wọn ò lè fìlera mú ẹnìkẹ́kọ̀ọ́ ẹnìkẹ́ni àyàfi pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run. nínú sẹ́ríà ìrẹ kẹtù dẹ́nìyẹ ọlọ́kọ̀ọ́lù àti bíbí àkájì kan. ìkejì òun náà ni àdúgbò sọ wọ́n ọkọ̀ sí yẹ òun ni bẹ́ẹ̀ máa kó gùn àbí àwọn ewé tí gbogbo lè ṣe sáwọn yẹn kó sí yẹ. pé bí àwọn ewé yìí. تؤثر على بدن المسحور tí wọ́n bá ti kó ewé gbá ewé ìdógbò tí wọ́n bá kó gbogbo ẹ̀ jọ tí wọ́n á fi ṣe ẹnìkan tí wọ́n fi kẹ́ ẹnìkan tó ọmọ bá lápá àlẹ́ ẹ̀fẹ́dá lè lọ sùn lára ẹni tí wọ́n sà lóko yẹn àdébọ̀ lápá tó làákàyè rẹ̀ àdébọ̀ ya lápá tó èròǹgbà rẹ̀ àdébọ̀ lápá tó ẹ̀mí rẹ̀ ẹ wá rí ẹni yẹn a máa ń ṣe bó ṣe wù bí bí sọ̀rọ̀ wá fi sí yìí wọ́n lè yẹ ní wọ́n pè ní sọ̀rọ̀ wọ̀n á tí wọ́n fi yí yẹn ó yí yẹn lágbèjà rẹ ẹ sọ́kà fún wọn ká tóbi kẹtẹ́lẹ̀ wọ́n fi wí ìṣàgbé wí ìṣòro wọ́n fi kúra wọn ẹ kẹrin gómìn yẹn ní ọ̀rọ̀ àlè tó ní à ìyá tẹ ẹgbẹ́ fẹ́ yọ ọmọ kẹjọ lónìí yẹn fi mí o ìyẹn lè fẹ́ yà arúgbó dáadáa o ilé yẹn lọ dáhùn lára rẹ yẹn pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run tó àwọn aṣọ èèyàn níbi tó yẹn náà á fi fún àìlẹ́ àti ọjà nìyí àwọn ìmọ̀ràn àti ọkọ yóò máa fi bálabàlá nípa ìyàwó rẹ̀ ká obìnrin máa ní ẹsẹ̀ obìnrin òṣèlú yóò dá yẹ yóò rẹ ẹjọ́ jáde ó wà pẹ̀lú mi gbòòdò ìkẹ́sì ẹ aláìsẹ̀ ìdọ́gbọ̀n ṣe ewé ìjágbé ewé ìjókòó yẹn pẹ̀lú ọ̀dọ́ ọlọ́wọ́ ti dá o ti dáhùn lárẹ̀ ẹnìjọ́ ọmọge lọ́sẹ̀ fẹ́ kọ́ máa lé ìyàwó gbòòdì bẹ́ẹ̀ hàtà yẹkú nà kẹsà bí ibọ ó sọ̀rọ̀ wà dàbí ẹrẹ ẹkúdù ẹkẹrin tó fẹ̀yìn ọmọ àfà sẹ́kọ̀ fí àwọn ewúrẹ́ nì táwọn ẹrẹ bá wọ́n bá lè kó lè rìn láti ẹ̀ rádà dé sẹ́yìn sẹ́kọ̀ kó kọ́ tẹ̀lé débẹ̀ bẹ́ẹ̀ ni yẹn ti lọ́ bá dì níyà torí bẹ́ẹ̀ tí wọ́n bá pé wíńjágbé wíńjú kù yẹn tó bá fi kóra wọn fẹ́ alapa ìbádàbí lọ́sọ̀rọ̀ lára ẹni tí wọ́n ta kiri yẹn sí yọ̀ọ́ máa sọ ní lílẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kódà ó sọ̀rọ̀ lè padà parẹ́ àlẹ́ ọ̀dọ́ lọ. bákan náà ó lè ṣẹlẹ̀ tó ibi tí wọ́n bá ṣe àwọn ọ̀kẹ́rẹ́ náà èyí lè wá sí sàfẹ́wọ̀ ọmọ ayé afọ́nù kẹ̀kẹ́ sẹ́ẹ̀lì omi làwọn rí òkòwò sì máa rí jẹjẹ omi làwọn rí tó tó a ẹkún ìkàmà ní ayébàdíkà ẹ̀jẹ̀ lẹ́rìmù yìí omi omi inú ke à ẹ̀jẹ̀. lọ́wọ́ tó wọ́n máa rí ìdílé yẹn kíní yẹn tí kíní yẹn bá padà dáhùn fẹ́ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ó lè ta sẹ́lómi lọ́pọ̀lọ́ òun lẹ́yìn padà fẹ́ ni ẹni ẹni tó ti pé àtọ́rọ́bà kò ìṣèlè àìjọ́dún fọwọ́ bà wọ́n á sì bá abọ́jìlú wọn náà yóò àti wèrè yóò jẹ́ tuntun sí wọn ẹ̀yà tó lè wá ìgbésẹ̀ ọlọ́dọ̀ àbúlà ọ̀rọ̀ pọ̀sẹ̀ hẹ́rù sẹ́wárí náà ìrọ̀ méjì òun yẹn dásí bẹ̀. iṣẹ́ kan bẹ tó ti fi ẹ kọ́ ni àpọ̀ wa di pé afẹ́lẹ́ bá di táwọn tó wà nínú tíra ọ̀ nínú tíra rẹ̀ láti gbélé ẹ ni òun alákọ̀ọ́kọ́ tó ti yí pé ẹni yẹn gẹ́ẹ̀sì náà yẹn fi wá nípa ti ṣẹ̀yọ̀ pé nípa ti àwọn ṣẹ̀yọ̀ pé owó fi àwọn àṣetáàlì yẹn afikele kan tó mọ wọn ní abiri kẹyẹ gbà ìkejì òun lè jẹ ọdúnwà wọfíìs ìjáde kólú tẹ láti lọ lẹ́lẹ́kejì ìyẹn máa wáyé pẹ̀lú gbòògùn lè yẹ kó jọ ìyẹn fi ṣẹlẹ̀ pẹ̀lú báyìí láti wá padà lọ síbi àlàyé kankan pàtàkì kí àlàyé náà òun ni pé sí òfin náà lẹ́sọ lóògùn sékè fèrè ni àti kí èsè fèrè ni. àwọn ọmọ ọgọ́rùn-ún àwọn olùmọ̀ wa lórí ẹ̀ wọ́n lé àwọn olùmọ̀ ìyáfẹ́lú fẹ́ fún ọ lórí pé tó pè dán sékè fèrè ni àti kí èsè fèrè ni àwọn méjì kí èsè fèrè ni àwọn méjì gbọ́dọ̀ ìyá fèrè ni. ìgbé ìtọ́ta ajú ta sọ yẹn yóò máa kílíà kíkẹ́ ni yóò tọ́ba já sí pé ó bu rẹ̀ iṣẹ́ rẹ̀ ti ń sà ìwà àtúntò ti ṣẹyọ pé òun lọ àwọn èṣù àwọn àdéhàdì ló lò tó fi ṣiṣẹ́ rè fàyíṣẹ́ òun yẹ kó ọba ti kékeré pẹ̀lú ẹ̀ nítorí pé ọ̀tọ́jà tó lè fi lọ́dọ̀ àṣà ìtọ́ ìlà ní ṣèlú pẹ̀lẹ́mọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. tọ́lọ́ máa fún wa nígbà láàyè aláwọ̀ kẹta fẹ́ súlẹ̀ fún wa nípa àwọn olórí ti tẹ̀lé ọ̀rọ̀ ọjọ́ rẹ̀ pẹ́tẹ́. nípa ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sọ̀fà ọ̀lọ́ tọ́lọ́ wọn bá ní kí ọlá sọ yìí pé wọ́n tẹ́lẹ̀ olùgbọ́ ọ̀sẹ̀tò ṣe ọ̀pẹ́ àlẹ́ òlìkí súnlẹ̀gbọ̀ wọ́n mọ̀ kẹfàrà súnlẹ̀gbọ̀ ọdún wọn àti ní ṣe ọ̀pẹ́ ilẹ̀ kàfàrà. أعوذ بالله من الشيطان الرجيم واتبع ما تتل الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة إنما نحن فتنة فلا تكفر ويتعلمون منهما ما يفرقون بين ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا إلا بإذن الله ويتعلمون ما يدرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق Ọlọ́run ọba sọ̀hánà a sọ fún wa yìí pé ìjọba ajá sí pé ìjọyà ọ̀nà téèyàn sọ débẹ̀ ìwà títọ́ fi ṣe hàn pé nípasẹ̀ àwọn àṣeyídáàlì yóò ní àríyànjiyàn ẹni ẹni ti kékeré nítorí pé ìrìn lè rọ́dà ilà ìṣèkè lọ́ọ̀lẹ́lá àbí kéèyàn ṣẹ̀bọ̀ mọ́tò ní bí yọ̀ tọ̀tọ̀. ìyẹn nípa ti ọ̀rọ̀ náà ọba sùpàdé tó sọ̀tún bá kọ́rọ̀ ẹ̀ kọ́nà ọba ni wọ́n tẹ̀lé àwọn ọmọ tẹ̀tún ìṣẹ̀lẹ̀ ọ̀fìn àìlẹ̀ àbẹ̀lẹ̀kẹ sọ̀rọ̀ àwọn mẹ̀kẹ́kẹ́ bìyà yẹn àwọn aláìlẹ́sìn wọ́n tẹ̀lé ohun tí àṣetán lè ké fún wọn nípa ọlá fi ń bẹ́ ọlọ́run wá ní àhà wọ́n mọ̀ káfàrà Suleiman Suleiman ti ṣe kékeré torí bí ọba mi sọ pé yóò di ẹni tí ó ní kẹlẹ́dọ̀ àti dání àhà yóò tó ṣe bọ̀ Suleiman tó ṣe kékeré wọn là kí ní ṣe ọ̀sẹ̀ yìí náà káfàrà àmọ́ àwọn àṣẹ ọ̀sẹ̀ ìlú yẹn àwọn tó yà kékeré o àwọn àṣẹ ìtọ́ọ̀dì kí ló dé tó ń yà kékeré wọ́n yà kékeré yóò á ní mú un náà ṣe é wọ́n kó àwọn èèyàn látàrí وما أنزل على الملكين ببابيل هارون وماروت àti wọn tí wọn sọ kalẹ̀ fún mọlẹka méjì ní babila harun àti mọrún Ọlọ́run tí wọn ṣe àmọlẹka méjì yẹn olùkọ sàdẹwò pé káwọn ṣe ìfìlà fáwọn èèyàn. àwọn méjèèjì wọn mọ yọ àlèmọ níbi ní àhàdì wọn ò ní kọ ẹnì kankan nídẹ yẹn hàtà ẹkúlá tí wọn fi máa sọ báyìí pé. إنما نحن فتنة فلا تكفر àwọn atọ́rí àdéhùn lọ́lọ́run fi wá sí ìtẹ́sí kura ti bá pàdé sẹ̀ kò ní kí ká máa lọ sí. ẹ̀fí gbà wá kékèké ẹ̀ wọ́n lẹ́kẹ̀kẹ́ ọ̀sán bọ́lọ́run fẹ́ àwọn ò lè sẹ́sà wọn bọ́lọ́run fi fún ọ látàkàrí ni. ìgbà látàkàrí náà mọ̀lẹ́kà mi wọ́n yé ara mọ̀lẹ́kà òtò ìmọ̀jọ́ látàkàrí ni. àtàkàrí náà mọ̀lẹ́kà òní ni ọjọ́ wọn dẹ́sẹ̀ o. bí ọlọ́run fi àtàkàrí sí wọn lára báyìí wọn kẹ ni wọn ti rí sáràtù kan nìyẹn wọn bá nífẹ̀ẹ́ sí wọn dájọ́ gbé e. wọn fẹ́ sára bá ní owó bóun níyẹn ẹ wọ́n bá parọ́ yẹn fún ìgbà ìfámárì sùn láwa ó ní owó bóun níyẹn báwọn ẹ̀ka ṣe fún níyẹn nìyẹn wọ́n fẹ́ fún lóge ní làwọn fẹ́ máa rí lóge yẹn sára yẹn ní bẹ́ẹ̀ irọ́ ni o irọ́ burúkú burúkú tó lágbára tó níjọ́ tọ́lọ̀ ń ti dá ọmọ yẹn àkọọ́lẹ̀ kò lórí ìfún ọpẹ́lẹ́ àtúnlọ́wọ́ òye fàájú lọ́nà ìfowópamọ́ bóyá wọn alálàáká àdé àdéhùn òní àwọn ọmọ ọ̀nì nígbà tá a tú ara wọn. àti òjì bírílù ẹ̀wẹ̀ nísìnyí táwọn sálámúró yẹ wá tí ń ọmọ òní wà. ọkọ̀ sọ síbẹ̀ ni yọ̀ọ́ máa wò ó pé yọ̀ọ́ wà ara rẹ̀ sábọ̀ bàtàkà ní fẹ́ẹ́ dàbí òsì mbẹ̀. orí kẹfì ní èèyàn orí lẹ́mọ́ ẹsẹ̀ náà dópin ìyá apá kẹ́ téèyàn oníṣẹ́ kẹ́kẹ́ bọ́ ibù wọn náà mẹ́ tẹ́lẹ̀ yẹn lè wá àtọ̀tọ̀ yá fún ara rẹ̀ ṣe wàtákàrí rẹ̀ fi mẹ́rin àbí òsì bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ ọlọ́run kẹ̀sì àwọn ẹni yóò fi wọ́n sàdẹ́wò. iṣẹ́ kùránì ti tó ẹ̀dájà kó tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ kẹ̀kẹ́ wá. sọ̀rọ̀ àwọn ẹni yẹn wọ́n sọ pé ìdìnnàmọ̀ dájọ́ fìtìnà wàhálà ni fún yín ṣùgbọ́n ìjáwé rẹ kọ́ ọ̀yẹ̀ tà ń lọ́wọ́ nàbí lóko mọ́ ẹ̀ tó kúrò kó wọ́n láyé pa ọ́ wọ́n bá lọ fọ́ ọ́ sí yóò kó nira bá ọ́ sẹ́yìn pé kò ní lè sọ àǹfààní fún ọ ẹ parí ayà ọ̀yẹ̀ tà ń lọ́wọ́ náà wọ́n lọ kẹ́kọ̀ọ́. ويتعلمون ما يفرقون بين المرء وزوجه ولا قال وما يفرقون به بين المرء وزوجه يقول يا لقلايا àti wọn máa ń sáwù ẹsẹ̀ rí ìyàwó ní gbọ́rọ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan wọn. olùyọ̀ tọ́ lọ tí wọ́n bá ta àwọn ọdẹ yẹn jọ wọ́n mi tètè ra kú yẹn fún àwọn apá akẹ́kẹ́ ara wọn lójú bẹ́ẹ̀. ìgbà gbogbo yóò tẹ̀sẹ̀ rí ẹ yóò kó wá lébi ìwọ́n máa rò èyí tẹ̀sẹ̀ rí sàkẹ́rà kù sí wọn. wọ́n lè kú bí wọ́n kọ̀ kẹ́sì bí ẹyin ọ̀dọ̀ fọ́ ọwọ́ onídọ́kọ tó ti gbégbé wojú ẹ̀ tẹ́lẹ̀ ó ti lè wáyé ọ̀la nígbà kiri yóò rí ẹ́. ìyá tàbí èmi lọ́gbà létí etí mi yóò ti tọ́ ọba tó súnmọ́ mi wàá tó fọ níbi à kí ni ìyá máa lójú lásán ẹni ọba bọ̀. wọ́n lọ kọ́ ọ̀rọ̀ tó ń ọ̀pọ̀ táyà ọlọ́run wá sọ wípé kó o lè fi kíní yẹ kó o lè fi tẹ̀yẹ kóṣù tábẹ́ẹ̀tì kankan àyàfi pẹ̀lú ọ̀sẹ̀ ọlọ́run ọlọ́run ìbò dí àdéhùn yẹn tẹ́lẹ̀fẹ̀ òwúrọ̀ ti kọjá lọ bọ́lọ́run sí. bóyá afọwọ́sí mo déwó lórí omi yẹn mo ní ẹbí sùúrù bọ̀dá rẹ̀ mo lórí rẹ̀ wọ́n jẹ́ ní àwọn ẹ̀dá kù. ó ní sọ̀rọ̀ pé ọ̀la ka fúra ní ìdílé ẹni kẹ̀mí máa ń sá ọ. yìí ń sà sí àti fámìlì rẹ̀ wọ́n jẹ ìyá onímọ̀lẹ́ ti sùn ẹ̀dá kùdà rẹ̀ ní ìlú. wọ́n làwọn gbà ọ́. wọ́n ní sọ olówó wọn sàdá olójú o. ẹ̀yin náà ẹ̀ka wàláyà ọmọbìnrin yẹn yà wèrè ìyá ẹ lẹ ọ̀padà jáde láyé ọmọbìnrin yẹn padà kú òun lè wà kọ́ni òun lè ti padà lọ. òun lè ti padà lọ ibi tó dá wọn lójú dé ẹ àwọn sáré òlé àkọ́rà ẹ àwọn sá kínní kan ibi tó dá wọn lójú dé kọ́lá yóò máa lé rírì kẹ wàá yọ ìjà àjẹ kẹwò lánàá ogun bí lè ṣe fúlégé fúlégé ẹ ti ẹ pọ. tó fi lè pé tọ́lọ́pàá ní kọ́rọ̀ ọ̀kan á tún àwọn ọ̀fẹ́ ọ̀fẹ́ wò. ìgbésẹ̀ ni wọ́n bá ti súnlẹ̀ báyìí tó bá ta lóògùn tó lè dáhùn la ó lè dáhùn bí ìdílé la pẹ̀lú ìyọ̀dá lọ. kò lè túbọ̀ yìí máa máa dẹ̀sá láì nìyẹn. à ń bọ̀rọ̀ débẹ̀ tàbá débi kí ló ṣẹlẹ̀ ní ìgbésí ayé àdébí wa Muhammad sallallahu alaihi jírò ẹ̀ náà jẹ́ tọ́jọ́ tó ṣẹlẹ̀ sátẹ̀dẹ̀ Musa alaihi salatu wassalam sọ́ńtà bàkọ́ àwọn òdòdó àwọn ọ̀jẹ̀ nígbà táwọn èèyàn ṣe dán síbẹ̀ yẹn náà tàbí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run. sọ̀dọ̀bá rẹ̀ tó ní àhùn sọ̀dọ̀ kìí ṣe fóun lọ́lọ́ lẹ́nu ní ní sí wọn náà sẹ́yìn omi ìdí wọn bá àdìkìrí kéke sí káyọ̀ ló ti jọ lójú kò sí àdìkìrí kéke sí òótọ́. lálálẹ̀ ṣùgbọ́n kò ní ìdí mo bá lọ jánu káàkiri táwọn ológun. kọ̀ wá ti fọ gbogbo ẹ̀yẹ náà ló máa ń sáyẹn tó abá àdọ́pọ̀ láti kì í yẹ ìwọ́n ní kó rí bẹ́ẹ̀ yẹ. bá kì í yẹ tó bá lóun fẹ́ ṣe tó ọlọ́run ò ní fi mí lẹ̀ lórí pẹ̀lú ọlọ́run bá dẹ̀ ti dá o. irú tó mi látẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ wò ẹ̀yin náà ti kẹ̀jẹ̀ ló yọ àfi dé ọba tọ́lọ́run láàyè rẹ̀ tọ́lọ́run lọ́wọ́ ọkọ̀ sábẹ́ ìtawà wá sílẹ̀. tó kó dáhùn lára rẹ kò túbọ̀ pé ṣe mùsùlùmí àti ìsàlù sólẹ̀. lókè láwọn adarẹ láàbù tó kéde ọ̀gá tí wọ́n á dáhùn yẹn bọ́yọ̀ òṣè súnlẹ̀ wọ̀ àti ti bàbá kí wákàtí márùn lóhùn dákun sí wákàtí márùn lóhùn mi dájẹ́ dúró. bọ́ọ̀dé mẹ́rin wákàtí márùn ti ẹni yẹn gbogbo rẹ tó kí ìjọba dáhùn lásán rẹ̀ tó nípa bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá wa ní wọ́ọ̀rùn sí náà rí lẹ́lẹ́ yìí àkídàyọ̀ wà lẹ́nu wa. tọ́lá wọn fẹ́ bẹ kọ́sẹ́ bá kò sóògùn ni wọ́n àgbà kò sóògùn kọ́sẹ́ bá ara ilẹ̀ ṣẹlẹ̀. ibẹ̀ ṣùgbọ́n kò lè ṣe àyàfi pẹ̀lú fídíò pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ọba subhanahu ọlọ́run bá fẹ́ ní òrìdá o. àwọn bí ọ̀sán wọ́n bá wúyẹ̀ náà rẹ̀ ọlọ́run ti sàpọ́lé yẹ̀ láti òtúbọ̀ yìí pé ọwọ́ adájákẹ́tẹ́ rẹ̀ bí ìfikẹ̀ ẹ̀ dáhùn lára rẹ̀ òtúbọ̀ kọ́ ọjà jùlọ fún ẹ̀ ṣá sàtìkì ìdí àárọ̀ ìwà òní ti ti wọlé òní ti ti láwà èmi ní ìlè mọ́tò rẹ̀ o lẹ́yìn àwẹ̀ ọ̀rọ̀ náà ìbá gbadé fílà dáadáa o ìlè má ti ti òun lè ṣe é lọ́ọ̀ wa láyé wò ni táwọn àdébẹ̀ ọlọ́run tó ṣẹlẹ̀ sí sódó wọn kò sì bá bọ̀kọ́ òdòbó àwọn jẹ abẹnuba ó yẹ fún pẹ̀lú yọ̀sán ọlọ́run lè dá o bàbá jùlọ yóò béèrè ẹ̀yìn bẹ́ẹ̀ bá gbá gbére bẹ́ẹ̀ bá ló wọ́n fẹ́ ọ ó ju gbà lọ́nà ìbẹ́ mi ìbò dẹ̀ máa lọ lò ní stress àti kílẹ̀ máa ọba ti ní ìdí omi tó yóò ti yé òní kó kù ah, ẹ̀yìn tẹ̀ yẹn dúlẹ̀ yìí lẹ́rẹ̀ẹ́ á lọ fẹ́ sẹ́yìn ẹ̀ ẹ̀sẹ̀ pẹ̀lú no stress bàtà yìí òkè èmi ní ló ṣẹ̀ṣẹ̀ àbí ọ̀dà sẹ́wọ̀n fẹ́ pọ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n pápá tí wọ́n fẹ́ bí wà nípa ọmọge báyìí kò sí òun náà ní pera yín. Ah, ó ṣe lè ní. bàbá ẹ sábà pé mi mo bí ọmọ bí ọmọge ọmọge náà mo sì fáwọn ìyàwó mi fóònù ọ̀dà níyè mi àsìkò ẹ̀dọ́ dẹ̀ ni tó ń gbèyàn báyìí lọ́kẹ́ wo báyìí bí tí bí ààgé mi. ẹ oyún ọgbà ọgbà ọ̀yọ́ kò sí àìwọ̀ orí sí yẹ̀yọ̀ méjì ọ̀kẹ́ kẹ̀kẹ́ tẹ̀lé sí báyìí. ẹ ẹ tẹ̀ fún ẹsẹ̀ yí sì lè lóògùn lè là lè sẹ́gbẹ́ káwọn yẹn bá ti ń dànù lé báyìí gbogbo ẹ̀ tọ́lọ́ bá dé aláǹfààní àmẹnugba tí ìbá ti fífẹ́ tá a pẹ́. sẹ́gbẹ́ tẹ́lẹ̀ ìbá ti dé báyìí ọgbọ́n kò wù mí. náà bó tún ṣe fún pàtó kò wù mí. kí lọ wá rí tí òsì wọ́ òkú ni òsì bẹ̀rẹ̀. tí ìkẹyìn fi náà dáhùn lára rẹ̀ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run yẹn. ọ̀rọ̀ ọ̀gùn mi wọ́n sì lè lápá tó ṣe pé obìnrin á bá rí ẹ̀ṣẹ̀ ìfẹ́ ni ìfẹ́ ò lè kó sùtà báyà wọn tí ń ṣe ò lè fi sùtà fún yẹn ẹ̀ àti pẹ̀lú ọ̀sẹ̀ ọlọ́run ètò alámúnà máa yẹ tó rò fún wọn láyé ń fà wọn. àwọn yẹn wá lọ kọ́ iná ogun yìí èyí tó ti pé yóò fún sùtà bá wọn tí ò ní wúlò kan rárá ọlọ́run wá ní. kọ́lákọ́lé amílù lamán lára òun máa yọ òǹkiri àkúrásílù kọ́lá. wọ́n ní pàpà àwọn ẹlẹ́dẹ̀ ti bímọ bíbí ẹni yóò sọ bá lọ fowó rẹ̀ ra o lọ́lọ́ ra jẹ́ mọ́ọ́lá wo bìlì àkúrásílù bìlì kọ́lá kọ́ ó ń tọ̀ wó ní gba aládàkẹ́ kan níjọ́ tó dàrú ẹ̀yà ọ́ pàtà lórí rẹ̀ ọ́ pàtà lórí rẹ̀ ẹ̀ ọ̀pá obìnrin bíi máa ń lọ sóògùn ọ́ lọ sóògùn sọ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ ká ṣẹlẹ̀ abátọ́dọ̀ ọ̀dọ́ máa ti bàbá àwọn afáwọn èèyàn kọ̀ yà ní mójútó iye àtẹwò ẹ irú àwọn obìnrin tó bá wá wọn bá wá dọ̀dọ̀ à ẹ kí wà sí lọ́dọ̀ rẹ ẹ ní tó bá fẹ́ rí ọkọ̀ jókòó àwọn lè ọ̀fẹ́ níbẹ̀ ní àbí ọ̀sága ẹ àwọn làwọn ọmọ ẹ̀fọ́ lọ́wọ́ ní obìnrin ilé ọkọ̀ jókòó ní o. lèmi ọlọ pé tó ń de sọ pé abu ẹni lọ fi tẹ́lẹ̀ ẹ kí lè ẹ̀mí ni ẹ̀ ń ló <laughs> sì jókòó kọ́mọ á òun ṣé kí o ti sì ní wọ́n ń pè lọ pé ọ̀gá wọ́n ti káwọn kiri kẹlẹ̀ ẹ̀ wọ́n tó lọ́lọ́lọ́ ìbí àti màdámú láwọn ọ̀rọ̀ kẹ́ta yẹjú lé lónìí. ń bọ̀ tó bá jáde lóde wa àfihàn ti ṣẹ̀yà pé nípasẹ̀ àti sáàmì òun la kà sí yẹn fi wáyé kó kúrò ìyẹn ò di pé wọn nà. tọ́lá ti dáadé nìyí òkun ni lẹ́bi ẹ̀sùn kò di jẹ́ ẹran ni. aṣọ ọ̀dẹ̀sẹ̀ pọ̀ ọ̀sẹ̀ bọ́ ọ̀rọ̀dẹ̀sọ̀ lọ́dọ̀ tiẹ̀. nítorí pé òun ẹ̀sìn tàbí mo ti dà lọ ọlọ́run ti kọ́ òun ẹ̀ sì wọ́n èèyàn fúnra tiẹ̀ bá ti dáadé nìyí. ṣùgbọ́n ìfẹ́ ti ti lọ kéwé ti ń kórè ajá orí eku tí kò wọ́n gbọ́ ẹ̀jọ́ ó sọ wọlé má yà kéèké ní ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ni ọ̀daràn ní sọ́ta ẹnu àlá ó dàgbà táwọn bí omi ṣe náà ọ̀la yìí ọmọ ayọ̀ lẹ́nu kí wọ́n fi ṣe náà nígbà tá a fi rin fánìyàn jẹ lọ ọlọ́run náà má jà padà bẹ́ẹ̀ mọ́ láyé gbogbo àwọn tó sì wà ń bẹ̀ dákun bá ní làwọn ń bẹ̀ káfíń rin fánìyàn pé ẹja ẹlẹ́bọ̀ ló ń bìrì ń gbà ní kódà tí wọ́n bá mú kẹ́lẹ́ láyé ayàwó rẹ̀ lẹ́nu aláyọ̀ lè má jẹun ẹ̀yọ̀ sọ́láyọ̀ tí wọ́n fi dòṣù ta ìgbé ìyọwọ́ ló kẹsó ohun tí wọ́n sì fi dé mọ́lẹ̀ lásán rẹ̀ omi òun ló fà ní afá àtúnṣe tí wọ́n fi ní ọ̀sán ìlú mẹ́ta ìyẹn wà ní ìdọ̀sọ̀lá ní báyìí ní òfin máa sọ jálẹ̀ àwa lè rí jálẹ̀ náà máa ń sọ torí dáa bá ń yẹ lómi olówó ọlọ́ọ̀tẹ̀ o náà ọ̀sẹ̀ àwọn ọmọ tó sáà ti rí fámi owó sí fi tó ní ti súnmẹ́ nìkan ní bẹ́ẹ̀ ni a nì lẹ́rẹ̀ tó yé wa dáadáa tó yé gidigidi gan ni o kódà ó lè ṣe epo lásán wọn kàn fi kiri epo pupa bá ojú wọn yẹn náà lọ èké ó ti dà ó ó lè má jù kẹyọ kẹlọ kódà táwọn yẹn bá bá kiri oògùn yẹn lójú ẹ òdìgbà tí yẹn bá ń ké bíríkì kéko káàkiri. ǹjẹ́ ń bọ́lá ti lè rí àtàjọ síbí yìí náà náà fi kí lọ́kẹ́ ní sinmi nìkan la níbi ìjà wa yìí kò sì jù bẹ́ẹ̀ lọ ìhun tí wọ́n ti wí ni ọjà òun pẹ̀lú ọ̀dọ́ ọlọ́mọba fẹ́. sọ́kọ́ bá jẹ́ pípé bíi pé yẹn kó kókó káàkiri káta àjọsìn kí káta arẹ́kí kó bì kí kórógbó kì yẹn nìkan ni. a lè fẹ́ lẹ́sẹ̀ lẹ́nu yẹn lọ́kọjá là ó lè má ti tètè rí lórí ẹ̀. tó ní ma bẹ́ẹ̀ òpin tọ́ba jáde pé pàṣẹ àṣàyíkọ́ àbí lóbìnrin dẹ́gbà ó lè di gègèrè o torí kò sí di pàtàkì kan fún àṣàyíkọ́ tó fi kọ́ ọ̀yàn níná ẹ̀là lè yóò ṣe ìtàbí bílà ètò ìfà àyàfi kéèyàn fi ta inú rẹ̀ sọ́nà ọmọ ọba dẹ́gbà subhanahu wa ta'ala lóbi jáde pé àtìgbàdà tó tẹ́ra wa o tàrà kan kan kẹfì rọ wàá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. nínú ìtòlá ìtòlá àwọn tó ti sin náà wọn máa kó sínú dá ọ̀yọ̀dún tó dàgbò àrọ́mọ pápá tó di ọ̀rọ̀ gù àwùjọ tó ti wá sọ̀rọ̀ ìbára àpò lásán ni wọn ò sì ní mọ̀ yìí pé wọn ò ní fura pé a ti dẹ́wọ̀ ìkókò ọ̀rọ̀ kúkúrú ni àìní gbàgbọ́ yìí wọ́n máa wá lọ kọ́ àsìmá ilẹ̀ kan tó dẹ́nu wọ́n máa lọ kọ́. àwọn dàbíru àlùbá ìdá parada wọ́n bá wá ṣe tó ti pín dẹ́dẹ̀ wọ́n tún máa lọ ṣe ákàdé ṣe ákàdé rọ́jòlẹ̀ àtúntàwíjà sí i bí wọ́n ti sọ ọkùnrin àtòbìnrin pọ̀ ìkẹ́ wá bá mi jọ̀kẹ́. ìbá kọ́ọ̀lù lórí fóònù tọ́lù fẹ́ máa kí o dájọ́ pàdé kọ́ńtà ọwọ́ àwọn àpàrà àbámi ó sì jù mí lọ. àwọn ń sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ ni polisi aláàjì tẹ ó lé ilé ẹ̀sọ́ oníbẹ̀lì ẹnìkan ló níyàwó wọ̀ fẹ́ sí fi ọ̀hún dáadáa wá nípa wọn lọ kẹ́kọ̀ọ́ fi jẹ àràbà bẹ́ẹ̀ ni ẹ wá o ṣèjìyàwó rẹ lẹ́pẹ́ ètò ìfimọ̀ àwọn àdìbẹ̀ rẹ̀ bò lẹ́wàá lọ kẹ́kọ̀ọ́ jẹ àràbà oníbẹ̀ ẹgbẹ́gbẹ́ àwọn bíi ti àràbà kẹ́kọ̀ọ́ fẹ́ ní àìsàn lọ́dọ̀ bí sísọ ìyàwó sísọ ọkùnrin àti obìnrin pọ̀ síkírò ni àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ afẹ́sùn ọ̀ka síkírò ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn náà lè ṣe é kó ọ̀nà láàlú ní máa báyìí kábílẹ̀ tàfàlà sọ̀rọ̀ ló tẹ́lẹ̀ àwọn akáwá kan lọ sí pẹ̀lú àwọn àlàyé tá a lọ bá lọ́dọ̀. ẹni tí bá ń fi irú àwọn lẹ́bọ̀ lóògùn yìí tó ní tọ́lẹ́sẹ̀ ní láàyè bẹ́ẹ̀ ni ó ní jìyà hadu sahir alikọtẹl tí wọn gbẹ̀bí lẹ́nu ẹni tí bá ń ṣe tí wọn gbẹ̀bí lẹ́nu ẹni. kí ló fà lè adọ̀rọ̀ kófúrú mi la ìta ìdí gbàgbọ́ fọlọ́run tàbí náà sọ pé bòdọ́ọ̀rì olùkófò bòdọ́ọ̀rì òye àìbùṣáàdì olùkófò ọjọ́ kófò ọjọ́ ìta ìdúgbò rẹ̀ sọ́dọ̀ àwọn ọ̀sán àwọn ọ̀sán. tọ́ba tó ajá sí ilé ìdẹ́yìn ọjọ́ kókó ajá sí tó ti pátá àpá ènìyàn kó sì lárí sa àpá nípa àpá ènìyàn ti jáde kó lu Islam ilà adìyẹ tó bá alẹ kọ́ọ̀lù àyàfi sẹ́ni yẹn bá padà sí kiri o tọ́ba túbà lórí ọ̀rọ̀ kẹsàn-án wá lọ́dọ̀ àwọn olùmọ̀ ìfọ̀gbọ́n lè sọ òbẹ́sì tọ́ra rí tí wọ́n ti wọ́n ní gbogbo yẹn la lè gba tuntun bá rẹ̀ tọ́ba lọ́wọ́ olùkúwàdà kìí ṣe bí ìdílé kan tó rù ú. pẹpẹ ni ọba ló ọba dé àwọn òògùn yẹn lọ́wọ́ tí ọba ti lọ dá arúgbó ẹgbẹ́ lọ kọ́ fẹ́ẹ́ bá lẹ́wọ́. ìjọba bá ń rìn sí i la kọ́ bá jẹ́ afá tuntun rẹ̀ jù bẹ́ẹ̀ lọ yóò fẹ́ á tètè wá ní lágbájá ń tà àdó fi sí ọyẹ kí n dá tẹ̀lé à. tó wò ó ní sẹ́tọ̀ rẹ̀ báyìí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run bí dẹ́ni bá dáwọ́ sọ òun lè bá lè sọ láti lọ àlè sọ. láwọn awúrúurú bẹ́ẹ̀ lọ́sí òpin dẹ́ ọlọ́wọ́ lè mú dẹ́ ẹ̀mí ìlú onídẹ́kùn bẹ́ẹ̀ orí àwọn ẹtí ló wọ ogun tí wọ́n lè ti bọ́ lọ́sí rì padà. bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹsẹ̀ rí àdínú àwọn olùbọ̀ tí wọ́n ti tókùn dẹ́ títa bá bẹ́ẹ̀ pa báyìí tó bá ṣùgbọ́n ọ̀rọ̀ tó lálàáfíà sí lọ́dọ̀ àwọn olùkọ́ òun lẹ́nu yìí pé ọlọ́run lè gba ìrònú bí wàdà rẹ̀ tọ́ba tí òun fẹ́ sùnwà. ṣùgbọ́n tó bá yẹ pé iṣẹ́ rẹ̀ ti ń pa kìí ṣe ti kókó ńlọ jáwé ìlú àjò àbí lọ fún àwọn eré ajá kọlọkọlọ ní bẹ wọn. so àbí wọ́n lé lè yá àdáyé sọ́dọ̀ ẹni tó jẹ́ ìmọ̀ ìyẹn ẹni tó jẹ́ aláṣẹ òun yóò sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n èyí tó sáré jù lọ àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tá a máa mú wa fún wa òun yìí pẹ́ẹ́ni tó bá ti yẹ òfin náà tí wọ́n padà wọ́n fi ẹ̀fọ́ gba àwọn àfáà tí wọ́n bá ní wọ́n ń ṣe jálà bí iṣẹ́ ìwòlẹ̀ ń ṣe ẹ̀ṣẹ́ náà máa ń ṣe ìwúrẹ́ bí ká sọ àwọn obìnrin àtọkùnrin pọ̀ à òfin náà ti rí ẹ̀ iṣẹ́ ìwòlẹ̀ ń ṣe ẹ̀ àwọn ti wá bí àjà àwọn ìsọ́ àbí ẹ̀tọ́ bá fẹ́ ti gbé kúndé àbí ẹ̀ bá darí kan táwọn àjókòó ti tiwa nìyẹn àwọn awọ́rò ẹ ẹ òun làwọn ń ṣe sáwọn àwọn máa ń rọ bílì kìlí kan ní dérú lérú tọ iṣẹ́ táwọn àjókòó ti tiwa nìyẹn àgbélébọ̀dá àwọn yóò gbà ṣé wà láwọn afọ́ọ̀mà ṣe bẹ́ẹ̀ ni àwọn afọ́ọ̀mà akọ́mọ ń kéwù àwọn afọ́ọ̀mà ń kéwù ó sì máa ṣe wá sí fara yìí láti ọjọ́ tí a bá rẹ̀ ṣe àwọn ìjẹ́lẹ̀ wo sí wá ní. tó gbogbo ẹni tó bá ti jẹ́rú lẹ́gbọ́n lóògùn bẹ́yẹn níbi tí wọ́n ti lò ní ẹ̀sìn wọ́n pa wọ́n dànù. pàtàkì ọ̀rọ̀ pé ìdán ni ọ̀ kọlọ́n bá gbowó kọlọ́n bá fi yọ̀ǹda sí kò ní èméjì o. ṣùgbọ́n ọ̀lágbára àti ṣe kẹsàn àyà àti pẹ̀lú yọ̀ǹda náà. yọ ẹni tí wọ́n bá kẹ̀sì ibẹ̀ yẹn lọ́dọ̀ rẹ̀ yọ máa rí bí pé kẹ̀kẹ́ yí padà àbí kíní kẹrin yí máa tẹ̀lé ó tẹ̀lé bẹ́ẹ̀ sáfẹ́ mi mú sàárè sọ́lá ọ̀sán tí wọ́n ti àrùkù ní ìjọ́jọ́ yìí àlẹ́ ìlú sáfẹ́ ní ẹ̀rí ìṣẹ́jú ṣé kí wọ́n àtà ẹ̀rí ọlọ́run mọ́. musa bẹ̀yẹ mọ̀sùlùmí òrò ní abẹ́ẹ̀kọ́ wọ́n sa dẹ́kun ni ìdẹ́ wọ́n dẹ̀ sí ojú ọlọ́run ẹ̀mí la ìmúta àlẹ́ ìsọ̀lámù sọ̀láwà alẹ́ níyì náà wọ́n dẹ̀ wọ́n à ejò lọ́ba kọ́ ní gbogbo òru yìí tó tọ́ ejò sì okùn lásẹ̀sẹ̀ ọba ẹ̀dá tẹ́bi rẹ̀ jẹ́ torí bẹ́ẹ̀ ìjìyà òfin náà níbi wọ́n bá ti lò ó jẹ́ kí wọ́n pa á wọ́n النبي صلى الله عليه وسلم ń sọ ife ìṣẹ́lẹ̀ kò sẹ́lẹ̀ àìmọ̀ nìkan ẹ̀ jìnà sí àwọn ohun méje tó lè kó parun báyìí ọjà akọ sínú àwọn ohun méje yẹn asẹ́hìn ìdá alimobi kan àwọn kan tó lè pa nírò yìí òun ló dé kà kéèyàn pa yẹn lẹ́dàá kéèyàn má kó sínú orí olùpàdánù ayé àti olùdàgbé àwọn wọ́n lọ tún wá sọ ọ̀rọ̀ fẹ́ látọ̀tà Ànábì sallallahu alaihi wa sallam kátẹ́lí hadithi yìí dábà lọ fi ti Ànábì yọ̀ọ̀lẹ̀ ṣùgbọ́n wọ́n yẹ kó pa ẹ̀dúgbọ́dọ̀ àwọn sọ̀hábà pàpà ìdúrà àpáwà tó dọ̀bẹ̀ wọ́n lálẹ́ àti àpáwọ̀ ọdíwọ́dí ọ̀rọ̀ yẹn wípé hàtú sàkẹ́rọ̀ dọ́rùkọ lòdì sẹ́ ẹni tó níbi wọn bá ti sọ fún ẹ wọn lára àti àfọwọ́ àfọwọ́ àìsókè òmòlè pẹ̀lú sọgbọràn nínú àwọn sọhábà ìyẹn máa jágbọ yẹ wo tí àfa àwa gbẹyẹ lọgbà bẹbí sọlọ lọrùn àlejò wà á lè gbé ọsán lápò. ṣùgbọ́n ìbọn Shafi'i rahimahullah ta'ala wọ́n ti sẹ́yìn lópin náà yà á pa tọ́ba já sí wípé ìdá rẹ̀ tó ṣe tó ṣe tèbèrè bẹ́ẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá ṣe tèbèrè lóòrùn Shafi'i ni àwọn òògùn ká má bà á bákan náà látọ̀dọ̀ bẹ̀ṣẹ́lẹ̀ bọ́dọ̀ abdá wọ́n ní lẹ́tà kan wá látọ̀dọ̀ ọ̀rọ̀ bọ́dọ̀ kàtọ́ rọ̀dí ọlọ́run náà rà ó kù sáátà kọ́dún kan tí wọ́n rọ̀ jáde láyé nígbà tó wà lórí ìjọba kí ni wọ́n kọ sínú lẹ́tà náà òun lè rí pé adékòtò ló kó lásà àkèrè ọ̀sà àkèrè kí ẹ pa gbogbo ẹni yóò tó bá jí òṣèlú lọ́kùnrin àti lóbìnrin sẹ́wọ̀n tí wọ́n wà káàkiri ayé sí ẹ̀kẹ́ lóbìnrin yẹn lẹ́wọ̀n ní ọba adáde jù lówó báwo ọkùnrin náà ti dáàbò tó lówó. ibi wọn bá ti lò fẹ́ sí wọn lọ palẹ̀ ọmọ wọn lórí àwọn tó ń pa ayé jẹ́ sí tí wọ́n fi ń gbórí èèyàn tí wọ́n jáwé èèyàn bí àwọn owó ní àwọn òfin lẹ́yìn ní àwọn àbó òfin lẹ́yìn ní. ìké ń bẹ wọ́n sọ òun padà fún un pé ó fi kẹ̀jẹ̀ ju òun mọ́ orí bọ́ọ̀sì wọn bá lẹ́yìn gbódògbódò ẹ̀ olùkókò ló sì máa lọ jẹ ọyà yìí lẹ́nu yóò jó o di wọ́n sì máa jẹ wọ́n fi wẹ̀ fẹ́ wọ́n fi para fẹ́ òdìdí orí èèyàn wọ́n kò dìdí mọ́tì sẹ́yìn ọkọ̀ ah. bóyá ọdẹ wọn wò pé tí ọwọ́ bá bá òun bóyá lò wọ́n fi bọ́ lọ́dọ̀ ìjọba ọyà lọ rẹ̀ lébọ̀ tẹnu ọgbọ́dún kó sílẹ̀ àdéhùn ti sọmi ọdẹ mo tó fi ṣe fún parẹ́ yẹn àti gbìyànjú dáhùn sùn tọ́lọ̀ tọ́lọ̀ bá fẹ́ wú tọ́lọ̀ ọ̀rọ̀ bá ní owó tọ́ àti pé tọ́lọ̀ níbi ojú ṣe fẹ́ lára ẹ̀ bẹ́ẹ̀ fẹ́lẹ́ nínú ìjà ìjọba ni ó gbèrè sí. so nípa bẹ́ẹ̀ ọkọ̀ ọdún kan tí ó mọ̀rù fẹ́ kó láyé nígbà tó ń ṣèjọba lọ́wọ́ ọkọ̀ lẹ́tà yẹn síbẹ̀ yìí pé ànákọ̀ tó lo kólùlàtà eré wọ̀tà ìrọ̀ gbogbo òpinlẹ̀ lọ́kùnrin àti lóbìnrin ti pa wọ́n dà àti látà ẹwù gbogbo báyìí ti dàrú tó ní sí ẹgbọ́n bá máa wọ òfin ara rẹ̀. Lọ pàpà jùlọ tó owó táwọn èèyàn wá sí i. lè rí kolokolo ké làwọn wá o. Nígbà tá a fi rí yẹn ṣe lọ. Àwọn sọ̀rọ̀ àtọ̀dá lọ. dá eré tí o lọ fẹ́ sí pẹ̀lú pé ọkà adìẹ ẹ orí àpò tẹ̀lásẹ̀sẹ̀ ọkà ju ọmọ àti bílíkì lò ọmọ tó wọ́n ti di máa ti máa wí nílẹ̀ ẹgbẹ́ sì yẹ kẹ́lu ní ọba lọ ẹ̀fẹ́ o tí o lọ fẹ́ lò bẹ́ẹ̀ ẹ̀síwájú mi kéde yìí à ọ̀nà òní ọgbà tẹ̀síwájú à àlẹ́ tí o ti di yẹ o. ẹ máa tẹ̀lé àkídá wọn ni wọn máa dò káàkiri àfa kẹsẹ máa fi tùwánilà àwọn òbílẹ̀ kébí kẹ wọn náà wọn pàdé bíi táwọn ọjọ́ wọn wá polówó kíkà ìgbà tí máa ń bẹ lẹ́yìn àsùnké ọba jẹ àpò àfa ni ó ní ẹ ẹ sàdákẹ ọ̀rọ̀ ṣe ní bìbì ọ̀sẹ̀ nìkan ń bọ́ mọ́ bí àgbà àpò onímọ̀ kan náà pẹ̀lú làwọn yẹ kó fà ọ̀sọ́fín wọ́n là mọ̀ ọ̀sọ́fín wọ́n là mọ̀ ọ̀rìn náà wọ́n là mọ̀ ọ̀rìn náà. وفي المأساوي بدأت أساوي ولا أمين ولا سمين أفعلوا يقول أصاب أن تنبط أسيما ولا أصاب أن يفعل أسيما لا تدوي ولا معين يسلعوا بك ولا معين فبرت إليه وفي المأساوي بدأت أساوي nínú ìbàjẹ́ àwọn arígbá kan náà síbá wà fún àwọn ẹnìkan sáyé ṣe wá jágbá ọ̀dọ́ ọwọ́ àbíbá èèyàn ọ̀dẹ́ sẹ́ẹ̀dì àwọn èèyàn ti máa ti kù láwùjọ. gbogbo wọn jókòó ti aburú ni bí ọ̀já gbèrè yóò jòlè yóò jẹ́ ìpànìyàn. ẹ bá rẹ́ lómi sí gbọ́kọ̀ kí wọ́n lè ní bẹ́ẹ̀ kiri. èèyàn ni wọ́n pè ní kí o. gbọ́ bẹ́ẹ̀ kiri lọ́dún gbọ́kọ̀ yẹn. ẹnì dáhùn fẹ́ báyìí. wọ́n ti gbọ́dọ̀ wá ẹlẹ́wà àdìgbè ọ̀fẹ́ lẹ́bà sáwì bàdà kà sáwì nígbà ìta wá nígbà kan náà ọ̀sáńgà wọn òsì bẹ́ẹ̀ ti dáadáa kẹ́lẹ́ ṣe àwọn tún náà lélẹ̀ mo ń sọ fún àwọn ọjà máa ń jọ kàwé lẹ́yìn lọ́wọ́ bọ́ra ayé o ẹlòmíràn ọ̀sẹ̀ tuntun kúrò yóò ti bẹ́ẹ̀ ni mo ní sún náà kéèké náà lẹ́nu jọ́ mẹ́ta ilẹ̀ nìkan tó wá fọ̀rọ̀ ẹ̀ nìkan tó mi létí pé ìwà kòlòkòlò kéka yìí nígbà wọn sọlá nígbà bàbá yẹn ti ha ha ha pé ha mo ní bẹ́ẹ̀ ni o láàrin ẹ̀yìn lẹ́yìn tó kọ wá níbi yẹn. kolokolo kébò wọ́n yẹn ni yẹn tó bá tó wọ́n rọ́ọ̀kì káàdà pẹ́ẹ́ni wọ́n jọ wá kolokolo kí lọ́sọ̀ tó wù jẹ́ wọ́n sì lọ wájà àwọn tó kù. lọ́wọ́ tí wọ́n bá ti lọ́sọ̀ sọ̀rọ̀ wọ́n rọ́ọ̀kì káàdà yọ máa wí kolokolo kéjì láàbìsì. olóògùn owó yìí náà ni o o ti kọ́lé o ti ó tún lówó yìí náà sálọ òun wà láti. so nípa bẹ́ẹ̀ afáàlú wàlá àbí ìlùkọ́sẹ́ tó lé fún ọ̀kan báyìí wàlá àtẹ̀lé ìlùkọ́sẹ́ tó lé lórí mọ́. so nípa bẹ́ẹ̀ wọ́n ní wọ́n lù wá kọ̀wé bí gbogbo ẹni sábà jẹ́ lẹ́kọ̀ọ́ yóò gbìn ẹyẹ ẹ̀pá wọn àtọkùnrin wọn àtọkùnrin wọn. àbáwọn obìnrin bí nàfẹ́ tó tún dẹ́rìn ìdílógún ni láwọn òbí lágbára ó dúró lẹ́bí àwọn ìlànà àwọn ọlọ́wà tẹ̀lé wọn kéré fà tẹ̀lé wọn kúrú. òfé ẹ̀sì àti àwọn àfa àlẹ́gbọ̀n lóògùn kẹ̀kẹ́ náà ni wọ́n. káṣí ẹ̀ láàfà kẹ́sì sọ́jẹ́ lẹ́nu àwọn àfa àti máa ń yẹlẹ o. ó lè kẹ́kẹ́ náà ìjọba àti kẹ́kẹ́ làwọn ti jọ ọkú àti babaláwo ti yẹlẹ o àtàfà àlùfà àti àwọn kéré àwọn àkérò àtúrà wọn lè sì gbà láti wà ní fásitì yẹn gbogbo rẹ ìkẹwàá bá nínú àwọn kéré àwọn àtúrà fi ó ti jẹ́ àjọ máa ṣàfihàn tó ní kí ni wọ́n pè bẹ́ẹ̀. àtàwọn afẹ́gbẹ́ yìí àjọ ń ṣàfihàn àkílẹ̀ máa jọ ń ṣàfihàn lọ́ máa wọlé lọ́ máa yọ̀ fún àwọn lẹ́kàlíkẹ̀yà lẹ́kàlílà máa ń pè. tẹ́ ẹ gbọ́ náà fẹ́ yà lápẹ̀ wọn àpè kí ni wọ́n pè lẹ́kàlí. wọ́n wá lọ fún àwọn kìnìún ìjáde láwọn sílàdé ńlá tí wọ́n pa lọ́dọ̀ àwọn àfa àdẹ́bọ lórúkú lọ́nà ọ̀gbà ìkúkúrú mílíọ̀tù wàhídà. ìwọ tó bá jáde gbàgbó ìlànà kan náà ni ẹ̀sìn kan náà ni kò sí yàtọ̀ bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ abá wà mọ̀mí mọ̀lẹ́bà rọ̀jùmọ̀ ọlọ́ ọlọ́run ká tó apá kan àwọn ọjọ́ àkọ́lọ́rọ̀ ọ̀rọ̀ àlejò aláṣọba yìí pé ọ̀nìlá ìlà àìlẹ̀ àdà ọ̀sẹ́ni tọ́lẹ̀ tọ́síjọ́ torí bẹ́ẹ̀ ìsara ìbí ọlọ́wọ́ ó ń tàn kọ́ bá lérò pé wù mí tó tọ́lọ̀ wù sí o ẹni tí bá ń sáàbù èyí tẹ̀ máa ń lọ sáájú ẹ̀sọ́ra yín tẹ́ẹ̀sì sojú kúrú tẹ́ẹ̀sì bí alùsù nẹ̀ àtẹ̀yìn obìnrin tẹ́ẹ̀ máa ń lọ ní olóògùn níbi àdínkọ́kọ́ sábà fẹ́mi rẹ̀ ẹni tí fi kẹ́ sára nínú àwọn obìnrin tí tọ́bí ti tẹ̀ wò báyìí kọ́mẹ̀ sukù ni pẹ̀lú ìkẹsẹ̀lẹ̀ tá a bá kẹlẹ̀ ti máa ti jagun bíi bẹ́ẹ̀ ọlọ́run wọn là nígbà wà fún àwọn sùn tẹ̀lẹ̀ ẹni tíyàwó rẹ̀ ti polú súsú tí ó sọ àtẹ́rìn ẹ̀kú pé òní ìlú ọ̀rẹ́ ọkùnrin ilé wọ̀ ọbẹ̀ fi kẹ́ sára o ìyẹn wá pé abá àti abá òní ìlú ni jẹ́ ọmọkọ́dọ̀ nẹ̀mbà tú àbí nẹ̀mbà tírì yìí lẹ́fẹ̀ẹ́ sọ àbí nẹ̀mbà fọ́ ẹ wọ́n má bàa lọ lójú ya fọ́tò pé nàìjíríà tó nàìjíríà pọ̀ bẹ̀lẹ̀ ẹ̀kú ẹ̀dá kò bá sún bẹ́ẹ̀ ẹ̀ lágídí ni kankan gbọ́dọ̀ fẹ́ lọ. tàbí sọ̀rọ̀ kí ló bí èmi ò ní ọ̀pá sẹ́rẹ̀ jẹ́ tí wọ́n bá tó bẹ̀ wọ́n tẹ̀ kankan o èmi ò ní bí jù bẹ́ẹ̀ lọ yẹ kẹ́ pa fóònù tiẹ̀. ní nǹkan ìlú ti gbọ́dọ̀ ju jọ́ọ̀nì lọ́lọ́sọ rẹ̀. ìlú àwa náà ìgbàjọ́ ń borí tuntun ni o àgbọ̀dọ̀ má tẹ́lẹ̀ báyìí àwọn yẹn ń tẹ ìfẹ́kúndẹ̀wò ni. ẹ wọ́n fẹ́ẹ́ sọ̀rọ̀ ọ̀kan náà lọ́dọ̀ yìí nígbà tó ṣe pálapàla rẹ̀ náà ga kíní yìí ti ju ọ̀yà rẹ̀ mọ́fù jáàbù ìkà àti gbọ́ ẹni tí ń lò jáàbù ló tún lọ́dọ̀ lẹ́kọ̀ọ́ lóru mo wọ́n ti gbọ́dọ̀ bá yẹn gbọ́ torí bẹ́ẹ̀ gbogbo pálapàla yìí á sì mi nípa rẹ̀ ká sí wọn bẹ̀ kéde wá ní wàá gbẹ́rẹ́ káwọn kẹ́ à wọ́n ti kiri kẹsàn-án wọn ṣáà gbogbo wọn náà wọn máa ń ti ìsìn tó ọjà lọ́ọ́ bá kí ọ̀rọ̀ ọjà yìí náà ẹ̀yà sáré sọ̀kiri yìí la ẹlòmíì ọ̀gbọ́n ohun jíjẹ́ síríkù yá àti kókòrò ẹni tí ò kẹ̀kọ́ yá ara ẹ̀rọ ọlọ́run kẹwàá bá mi sọ́jà dé alùsùn bẹ̀ báyìí náà àwọn àgbà yìí dé òun ní ọ̀rọ̀ owó ní gbogbo ṣà owó gbogbo tó bá dáwọ́ lé gbogbo èyí lójútùú àbáṣe wa fún un lọ́sẹ̀ pé kò wá lọ sí òun àpá àpá kí ni àlákọ̀ pẹ̀lú ọ̀sẹ̀ àtọ̀jà tó rí ta. ó lè ẹ ẹni tó sì ló fóun lẹ́nu nínú àwọn ẹni tí wọ́n jókòó tó wà láwọn ṣerú kíá òun lẹ́nu kẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni wọn làwọn ṣe ń fi à ó jẹ́ làbí lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ yá o. àwọn obìnrin máa ń bá jò lọ́dọ̀ wọn o àwọn obìnrin máa ń fọ́rọ̀ ọjà lọ́dọ̀ wọn níbo lọ́jà yóò ti tà kí ni àlápọ̀ pẹ̀lú ọ̀sẹ̀ fífi wẹ̀ pẹ̀lú ọjà déyìí ọ̀tà ṣé dáadáa sí kọ́sítọ́mà nígbà tá a ti sọ́ọ̀bù tí wọ́n lọ́mọ mi lè tí wọ́n àwọn sọ́ọ̀bù ṣé wọ́n wà rajà èèyàn bá àfọ́sẹ̀wẹ̀ jù bẹ́ẹ̀ lọ. jọ́jà kó dẹ̀ sí rárá títọ́ sọ́mà kó ń fa àwọn mọ́ra kó sì má jọ gbọ́ wọn lórí kó sì wájú tó dáa bá ta èèkọ́ wa lọ bọ́ sínú kọ̀rọ̀kọ̀rọ̀ kẹ ọ̀hánlẹ̀ ẹ̀jẹ̀ ayọ̀ yá ní máa fọ́ wọlé torí kí ló fẹ́ máa wọlé fún kí torí bẹ́ẹ̀ ẹni ẹlòmíì ká ní apákẹ́ àwọn àwọn jẹ́nà yẹn kọ́lọ́ ọmọ àgọ́ jẹ́nà sọ ibi ilá ẹni wọn bá gùdí lọ sí bẹ́ẹ̀ ìsara ìyẹn ni pé tó sọ wọn bá wù pẹ̀lú ìbí ọlọ́run lòun ṣe rọ ẹni wọn tó kù ẹkọ pẹ̀lú bí òun ṣe irú èyí táwọn olóṣèlú ọgbọ́n fẹ́ nìyẹn nígbà tó wọn yà wà kálọ òun lọ lé ìgbà ọsùn ìmọdé àhàhà àti ẹgbẹ́ bàjẹ́ ni ọdún ẹ̀rọ náà sọ̀rọ̀ yìí lè wọlé kò lè wọlé à níbi tó lọ lọ yọ ọsẹ bọ ọjà àdó owó lè ṣe ṣùgbọ́n ọba tí owó ti fọ ọ̀bàdàkẹ́. àwọn onítún sọ̀rọ̀ sílẹ̀ yẹn rẹ̀ wọ́n ti ṣe wọ́n ṣe owó yẹ owó lè sọ fún kápá ilé ìrọ̀lọ́tọ̀ yẹ wà kọ́. bó sòǹgù wá sòǹgù fún ẹ olóti wá wà bẹ́ẹ̀ yìí pé ẹlòmí ìdẹ́lì ìbẹ́rẹ̀ ẹlòmí olóró ti sí ìyàwó pápá sílẹ̀ yìí obìnrin ẹlòmí olóró ti fẹ́ sí bàbá ọ̀ ó sì wá gbọ́ ọ̀sẹ̀ fún gbígbọ́ àwọn kẹwàá ti ti jà lẹ́yìn jáàbù yìí yẹn náà di ẹ kò fi síbi ìjókòó náà di ọ̀rọ̀ fún wa náà ojú kẹ àtọ́jú kẹrẹ lẹ́yìn ọ̀ka tí mo ọmọ kí wọ́n máa àwọn ọkùnrin lágbára bàbá rẹ̀ yìí náà sùúrù gbé gbé gbó ṣe ìwọ́n wúlò máa rí gbà àbọ̀tẹ̀ àbí sọ́ọ̀bù díẹ̀ ìwọ ni wọ́n máa gbà. wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ àdékẹ́ lábẹ́ ìfẹ́ lẹ́yìn sọ́mi ẹni wọ́n ká gùn bí ìsara rẹ̀. ẹni tí wọ́n dẹ̀ ṣe é fún gẹ̀ ẹni kì í sọ òun ló ṣe ṣùgbọ́n wọ́n ti kéde o wọ́n ṣe é fún ìsara rẹ̀. ẹni tó ń ká tí wọ́n yẹ lẹ̀ wò ẹni tó lọ yẹ lẹ̀ wò àtẹni tí wọ́n yẹ lẹ̀ ìsara rẹ̀ ẹni pé méjèèjì ó lágbára gan. àwọn àjọ ìwọ ọkùnrin nínú ọ̀fẹ́ sí ọ̀. tó bá ti mọ̀ pé wàhálà bẹ́ẹ̀ làwọn òbí ẹ̀ ò sì ṣiṣẹ́ ẹ̀ka ọ̀dí ìdí lára ndị dẹ̀ sí ọlọ́run sì ìdí kójú wọ̀. tọ́lọ́ ọba ní máa ń ṣàrà àsọdúró ìyágbárọ̀ rẹ̀ ọlọ́run dá májà bí àwọn ògbò ó fáwọn ọba yìí. ọba ti wà ẹnì rẹ lóbi ìfẹ́ máa kí sàdá ẹni ọlọ́run ni ọlá ìyá rẹ lè jẹ́ ẹni tí wọlé olóògùn. ìwọ tó ti mọ̀ bẹ́ẹ̀ pé owó ti ẹ̀ ti rí nìyẹn tó sì di nǹkan tó fún ọkọ fẹ́ sí ìyàwó ọkọ di àyílá ẹ̀rọ mi lọ́jọ́ bá pè é yẹ ọkọ di àyílá tí mo sì lè gbé fún ẹni lókè láti sọ́dọ̀ rẹ̀ yẹ tí mo lè mọ́ ìwọ lè dé ìtumọ̀ yá tó ọba ọlọ́run ó ṣe yí lọ́rẹ̀ ara rí kó bá ti jọ́ padà máa gbọ́. lẹ́yìn sàmì lẹ̀ kọ́lọ́ọ̀nù kì í sara ẹ̀ńtọ́ lọ sàyọ̀ àtẹ̀ńtọ́ ṣe. nígbà tí wọ́n dẹ̀ bí bọ̀ ó nídìí àtúntọ́ fún ọ̀nà tó bá ti dòun ìgbà yẹn ni wàá jẹ́ kó ń gbọ́ tó ti rí lẹ́fẹ́ mo kẹ́ni kí n sọ fún yín ní mọ́mì mi tó mo ti lọ rí dájú rẹ̀ wọ́n dàbí pé àwọn bàbá jí àti gbogbo òkú lọ fẹ́fẹ́ ọ̀tún la ni wọ́n já fún wa àbí jọ́mẹ́rin wọ́n já. ọ̀bá ti wá sọ ní àtò pàjáwìrì sọ́ra àwọn yẹn wọ́n sábà sílé ẹsẹ̀ wọn kàn kójọ wọn ní ṣíṣe lọ wọn sábì torí ẹ̀ pé àwọn kójọ tó gbàtọ́ ẹ̀ ti rẹ̀ nígbò. wọ́n náà mọ̀ kàkà ìjà ẹnu sáfọ̀ ìjà ẹni tó jáde lẹ́yẹ ìdí àti lẹ́yẹ tọ́ba kọ̀ torí ọ̀dà tọ́ba kò sì torí ìdà tọ́lá ní kì í sára bí. wọ́n kò kó yẹra la láàbọ̀ kò kó yẹra la ẹni tí wọ́n kú sí bẹ́ẹ̀ kì í sára bí kó kì í bá sọ̀rọ̀ àjọ. nínú àwọn ọ̀rọ̀ bíi tọ́wá wọ́n lọ́sọ̀dọ̀ àlẹ́ ìwúrọ̀ bíi tọ́lẹ́ wọ́n ti sẹ́ rí ẹ̀ka ẹ̀ sáàkì. àwọn ẹ̀kọ́ lóru pọ̀ ẹni tí ìyẹlẹ̀ wò pé dẹ́lẹ̀ òwúrọ̀ wọ́n sáàkì káàkiri ẹni tó sì ṣe òpè náà ní kìfìrí ni ẹ bá wọlé jẹ ajara wa lábàárà bí tí òkò rò kìfìrí gbà. sọ nípa bẹ́ẹ̀ ajóyè wa yìí pé ìjìyà òpè náà mo ní kí wọ́n sọ adídàpá owó tí sọ ní àgbékalẹ̀ ní ẹgbẹ́ wọn ti lò fi ẹ̀sùn. ṣùgbọ́n ìdá rẹ̀ rẹ̀ yìí pé yìí ṣe kìfìrí ló jẹ́ wọ́n sọ adídàpá. nítorí pé tí wọ́n bá sáyẹn dídàpá bẹ́ẹ̀ ó túbọ̀ wípé ìdá tí wọ́n fi sá apá yẹn wọ́n ti sọ ẹnìyẹn jáde bí wọ́n níbi ẹ̀sẹ̀ nìyẹn ẹgbọ́rọ̀ yẹn yìí tẹ́lọ̀ fún arábìnrin tó ti àgbẹ̀rẹ̀ ń jò ní nígbà tí wọ́n lẹ́nu kó padà àwọn sọ̀hábà wa lọ ojú sí gbàdẹ́bí sọ̀tún mọ́ àlùfáà ọmọ àbẹ́ sá lọ ìṣọ́nà òde ẹ̀ bá ti bílẹ̀ bóyá kọ̀ọ̀bá túbọ̀ ọlọ́wọ́ bá ti gbà tuntun rẹ̀ ìgbà wa ti wáyé pé kọ́mpútà rẹ̀ ti sọ fún mọ̀ níta fún pẹ̀lú àgbótó òṣìṣẹ́ ọlọ́dẹ káyìí àtẹ́tútù ah, bá kẹ́tọ́ bó ti tẹ̀lé ẹ̀ sọ́wọ́ bó ti wà yìí sọ́fì sọ́rọ̀ àforíjì fún ìyàwó yẹn báyìí ní nàìjíríà ọlọ́run gbà pẹ̀wọ́. ọ̀rọ̀ yẹn kílíà obìnrin pẹ́ ní sọ́fẹ̀ tó jìyà ìdí èdè kékeré mọ́lì wọ́n lè tọ́jà lè tí wọ́n gbọ́wọ́ ẹ̀ mọ́lẹ̀ nígbà tó ti wọ́n lọ sí ìwà àti gbogbo àwọn ṣòro tó pé sí lára ẹ̀sẹ̀ yẹn ti kó lọ́rùn rẹ̀ kú òjìyà ẹ̀sùn ti sì lẹ́sọ̀rí pé kì í láyà kì í lọ́kọ wọ́n gbé síta gbangba wọ́n ti kòkókòkò ọ̀sẹ̀sẹ̀ yẹn lọ́rùn ẹ̀ mọ́ ẹ̀tọ́ bá tó fi kú lẹ́yìn ìgbà ni aláìgbàgbọ́ yẹn sì ni ibi orí ọgbẹ́ ti ṣe lójú ọ̀pá sí lára lè lọ ìlú òṣèlú lọ́wọ́ àti ìta ọ̀rọ̀ bá lọ́ọ̀ lé ní pé kọ́tún tún kọ́tún sí àdéjì kọ́rọ̀ bá rìn ẹbí lọ́ọ̀ fẹ́ ẹni tó jó pè dá láti ní pé kì í ṣe kúrúkúrú ló ṣe táwọn tó ti jáde kó dúrẹ́sì táfẹ́ lórí ìjà òun ni kí pàṣẹ wọ́n pa yẹn wọ́n pa nítorí ọ̀rọ̀ rẹ̀ bímọ bẹ́ẹ̀ dẹ́ni kékeré tí wọ́n bá pa nítorí gbogbo wọ̀ fàìkọ́síló láàyè fàìrò ìbùdó tèmi ni wọ́n sọ̀rọ̀ yìí o pípa tí wọ́n pa yẹn kò lè sọ dẹni bí wọ́n sọ kò lè sọ di ẹni mímọ́ bí díwù kọ́mọ pípa tí wọ́n pa yẹn kò lè sọ dẹni mímọ́ sọ nípa bẹ́ẹ̀ á sì rí lórí ìbùdó ti ṣáájú wípé lílo àwọn ìpín idán èyí tó ìpín tó lè fún yẹn jáde sí islam bẹ òun náà lè tún lè pé ní kéwé kéwé ìdógó ikú ọjọ́ ó là tó bá sọ pé ìgbàsọ wò fi sí èdè ọba bá yà ilẹ̀ nù tẹ̀sí wo ti wá aláfẹ̀rẹ̀ ẹlòmí ò lè fi sí gbogbo aláfẹ̀ ò lè játa aláfẹ̀ ò lè jẹ́wọ́ ẹ̀yọ̀ ọ̀tẹ̀ lásán ló fi sì kú sí lọ. sọ nípa bẹ́ẹ̀ nínú àwọn ìgbà wa rè wọ́n lè lè gbà wá sí àdébùtà láti àárín rọ̀jì ọlọ́kùnrin àdìgbò lọ́gbẹ́ bàbá rẹ̀ wọ́n ní òjijì ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run àdìsọ́lá wọ́n ní wípé tẹ̀lé ẹ̀fẹ̀tò àwọn ẹni mẹ́ta kan bẹ̀ ẹ̀rí bẹ̀ láyé ní polówó lẹ́nu jẹ́jẹ́ta wọn ò ní wà ní jẹ́jẹ́ta àkọ́kọ́ tó wọ̀ òun lẹ́ni tí mo ti tọ́wọ́ àtẹ̀ àmọ́ kò lè má mo jẹ kì í sí wọ́n bẹ̀ rárá bákan náà wọn kọ́ sí ọ rọ̀hìn ẹni tí ń já kó mọ̀lẹ́bí oníwà ló jẹ́ ẹni tó gba oògùn bọ́ ibi dáná ní gbóògùn gbọ́gbẹ́ ẹ bá dáwọ́ afáàní lówó ó ti ní wọ́n gbé jẹ oògùn bẹ́ẹ̀ o ọ̀rọ̀ pé ìyọ̀dọ̀ ọlọ́gọ́ àlùsọ̀jú mi báyìí ló fi ta ó sì dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ẹni ọba gba ìnẹgbọ́n pé kèé sí ìyọ̀dọ̀ ọlọ́run tí ó fi dáhùn ó ń tọ̀ wọ́n níwájú sẹ́ńtà ọ̀ ọ̀rọ̀ bá àti ẹtì yé bẹ́ẹ̀ níwájú sẹ́ńtà. bákan náà nínú àdìsí mi tuntun wa mo ní àdìsí abdullahi bin masoudi rọ́jì ọlọ́run tó láàyè wọ́n lọ gbé àdìsí yìí bá tẹ̀lé sọlọ́lọ́ àlùsọ́lá wọ́n ní àrùn kọ̀ ọ̀pọ̀ táwọn èèyàn máa ń fa yìí wọ́n tẹ̀lé ìmọ̀ pàrọ̀ sẹ́wọ̀n báwọn ya wá ṣe lóko ẹyin ẹyin ẹyin títí náà tó ń ṣe o wọn lè kú lẹkẹ wẹrẹ kan ó ń sun bọmọ lọrùn iṣẹ́ wo lè yí ṣe wọn nìyọ kan máa rẹ́rìn eyín ni rẹ́rìn eyín ni léyìí níjẹ lọ àwọn kan báyìí sọ àwọn bí wọn bí wọn wá nígbà tí àwọn àwọn ìyá wa kọ́ máa ń parọ́ àwọn lẹ́rẹ̀ kó ní wọn tí wọn kiri kétékété káàkiri báyìí ẹ mọ wọn obìnrin wọn tún pàdé wọn gbàdá sọ wọn sáà dẹkùtà yìí ṣùgbọ́n bí ilé làwọn máa ń kẹ́sí tí

ẹ wọ́n tún bí márùn kan tẹ̀léra wọn báyìí obìnrin ní wọ́n báyìí tí wọ́n jọ ní bí ìbẹ̀rù yẹn tó lọ. tó wọ́n máa ṣe kí ní kélekélé wọ́n so mọ́mọ́ sí wọ́n ní kó fi lè máa tètè rìn ẹ̀jọ́ wọn rìn ṣe kí ní nǹkan yìí bá kí àwọn kan tàbá ìbò ni. ìdáhùn ìgbà lọ́sọ pé ẹni ọba tó tó tó fẹ́ kó pé yọ ọlọ́run ní yóò pẹ́. bákan náà yìí kẹta òun náà ní tiwàlà òrùfẹ́ àtàfíìfẹ́ ọkùnrin máa ń lọ ọ̀sà nígbà obìnrin ó ti fi ojú ló wọ̀n ọ̀sà wàhálà lè yẹn ti fẹ́ yẹn wọn ní ìwọ ọ̀sà fẹ́ ẹ̀ alọ́kùnrin kan sọ títí àdúgbò fi mọ̀ká tó ń kojẹ lọ fẹ́ lómi ọ̀sẹ̀ òun lọ́rùn ha ìkẹ́ ti ẹ̀ ìbọn padà gbàgbé náà ni ọ̀nà àlọ́ tẹ̀ òun lọ́rùn kókó bí ọ̀kan fún kọ́ni lọ fẹ́ lómi báyìí ó sì tẹ̀ òun lọ́rùn ọwọ́ àlọ́ sáàbù lórí ẹ̀ àbóbìnrin bíi ìjọba kan sàkú sọkùnrin lọ́rùn ẹni ìlú ṣùgbọ́n ti gbọ́ sí yẹn ńlá mọ́lẹ̀ báyìí ṣé ọba máa lọ wọ́n àwọn àdọ́gbọ́n sí i àwọn ìyá tó kọ́kọ́ sí wà láàyè máa ń pe bẹ́ẹ̀ fẹ́ sàkú sí yẹn lọ́rùn. wọ́n ti wá ládá oògùn fẹ́ ṣèlìkó ní gbogbo ẹ̀ pátá ṣèlìkó mi ṣé ilé yẹn gbọ́dọ̀ ti dà sí i. ṣùgbọ́n rúkìá èyí tó bá jẹ́ sí pé pẹ̀lú kọ̀ọ̀kan láti ṣàdúrà yẹn láti káwọ́ dáyà àbí kọ́ ọlọ́run ìyẹn lẹ́tọ̀ọ́ nípa ọ̀rọ̀ káàdùn tó fẹ́ lọ́rùn tó ti bá tó sálá ní àwọn àti bẹ́ẹ̀ àwọn àti olókèá àwọn bíi ọ̀rọ̀ tó ń da báyìí bí àwọn àdúrà ní máa ń gbé fún hasan àti hussein tí wọ́n máa bẹ náà fún ọ ife ọ̀rọ̀ yìí tó gbóná bìkẹ́lẹ́ ti láti sàbà ìkúlẹ̀ ṣèṣọ́ ni wọ́n á bẹ̀ mọ̀ ń wá ìsọ́fẹ́ yìí méjèèjì ìyẹn hasan àti hussein pẹ̀lú gbólóhùn ọlọ́run ọba tó pè é ṣe òfin gbólóhùn ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ni a lè fi tẹ́lọ̀ yóò sì rí bẹ́ẹ̀ torí ló yọ ọlọ́run. kó lọ́dọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ìtọ́ wàhánà àti gbogbo àwọn nǹkan tó jọ ọrú kẹlẹ̀ ọ̀dìnkúnlẹ̀ àìní àti bí gbogbo ojú láàmà ètò ìfẹ́ máa ń takò sí ní sí máa ń lapa lára ẹni. sọdí ọ̀rọ̀ ìwọ̀nba wo sí ọwọ́ tó jẹ́ àwa tí ó sì mọ́ sí ọ̀rọ̀ tí ó tó ti ṣe pẹ̀lú iná láti lè ní wa lẹ́rà àti pé bọ́ọ̀lì àgbọ́yà òṣèré abájọ́lá káàkiri súnná tó ti lè rí nípa náà láàrin pé a ti sọ fún wa nípa kí wọ́n pè ní iná oríṣiríṣi ọ̀rọ̀ òun làwọn olùmọ̀ ni wọ́n fi júwe náà wọ́n ní sẹ́yìn sèké o ó lè jẹ́ iṣẹ́ kan tó ṣe wípé èyí ó súnmọ́ níbẹ̀ ẹ̀ṣẹ̀ ìtọ́ lèyìn ó fi gẹ́ẹ̀sì kan ẹ̀ èyí ó wá sílẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ìtọ́ láti gẹ́ẹ̀sì kan ẹ̀ bákan náà idán nínú ṣẹ̀ríà wọ́n lè túmọ̀ gbogbo alámọ̀rí yóò tó fún ààrẹ máa pamọ́ kò yé wa sákẹ̀rì tó rí bákan. tí wọ́n ń ṣe ròyìnròyìn ìkẹyẹ yí padà sí báwa ti mọ̀ ọ́ sí. ọwọ́ afẹ́ dàbí ẹ̀sán a lè pè é dídá. kódà ìgbòho kọ́ yìí mọ̀rọ̀ ìmọ̀ òwò ọ̀kọ̀ tẹ̀ rárá àwọn ti tẹ̀ dídá. nǹkan tó gbóra wọn ni látara ìlàpá àwọn ẹ̀mí búburú kan àti ìṣe agbára kan agbára àdámọ̀ òwúrọ̀ bí wa. ọ̀rọ̀ ẹ̀gbẹ́ sókè nípa idán bí ń jẹ́ ìpadùkọ̀ láàrin òfin náà àti àṣà ìtọ́ọ̀. kí ni ìpadùkọ̀ yẹn wáyé lé lórí? òun ni pé òpèdè ó sì àwọn kẹ̀kẹ́ tó jẹ́ haram eléyìí lè dá ẹ yẹ dìbò òpèdè yóò sì kíní kan tó jẹ́ èèwọ̀ tàbí òpèdè yóò sì kẹ̀kẹ́ tó jẹ́ bọ́ tí àṣẹ ìtọ́jú òfin wa kú lọ́wọ́ lórí ìṣẹ́tọ́ bá ti fi lọ lórí ìwòsàn bá fẹ́ yìí. oríṣiríṣi ọ̀dẹ ni wọ́n wá ń ṣe láwọn ọ̀kẹ́ burúkú yìí o tí wọ́n fi dọ́dọ̀ àṣẹ dání. ọwọ́ àti òfin náà ṣe pé ó gbọ́n lùkùrá ni ọmọ àtẹ̀mọ́lẹ̀ mi tó wọ́n jọra gara ni ẹlòmí ọlọmọ àlùfáà ni yóò fi yọ máa kọ sínú pépà dọ̀tí tàbí kọ́ máa kó ẹ̀jẹ̀ sí obìnrin fi ń ṣe háì kọ́ máa fi hàn àlùfáà bí tó wọ́n ti lágbára ti ẹ̀ díẹ̀. àdéhùn kọ́ àdìkọ́lá ti látòrí bòtù ẹni bá ti dáàbì kó ti látòtọ́ bí tó sì ní agbára dẹ́rì ẹ̀. ẹ wá rí náà yìí aláyé rẹ̀ wá sọ́ọ́ àdìkọ́ káàd láti bọ̀ yí pé ó ní hàpí kan kábàdàrà wa láàbò ṣùgbọ́n kẹ̀sí yá wáyé pé yí dẹ́ àwọn tí ò lè fi dẹ́ ṣe ìyẹn ní sùn tàbí pẹ̀lú kílò àti pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run àti wọ́n yà sọ́tún bá kọ́rọ̀ yẹn wá ẹ jẹ́ ká lọ rọ́jà gbogbo àwọn kẹta wí láti bẹ̀rẹ̀ lẹ́yìn náà ni pé ọlọ́run pariwo rẹ̀ pariwo rẹ̀ rẹpẹtẹ ẹ̀rí ọdún ẹ̀rẹ́ ni pé ọdún tó ẹ̀kọ́ nígbà táwọn yẹn tu àwọn olùdíje olẹ̀ ọ̀ọ́dà mọ́ọ̀sà wọn là níbi ìbùsà tó fi bọ́ọ̀sì ìtúndì ìṣẹ́hẹ́ ìwú tẹ̀ ṣe yí dáre ìṣẹ́lọ́ àtàyẹ̀wọ̀ ẹ̀lọ́ ẹ̀rí pé ìdàgbẹ́ ọlọ́run ló dẹ̀ sì máa bàjẹ́ torí ìṣẹ́lọ́ àbẹ̀rẹ̀ àdúgbò sílẹ̀ ọlọ́run yìí tún iṣẹ́ àwọn òbílẹ̀ jẹ́ kì í tún ṣe. bákan náà àwọn ẹ̀rí kan tún súnà lébi rinlẹ̀ pé irun tí wọ́n pè nínú ẹ̀yẹ̀ ń fẹ́ ọ bẹ́ẹ̀ kíde o. àwọn akẹ́kọ̀ọ́ àyè ní òní jẹ́ àyàfi pẹ̀lú ọ̀sẹ̀ ọlọ́run bọ́ọ̀lù kó ti ń sìn ní o ti àfi bẹ́ẹ̀ lọ́dọ̀ àkìlù súnà wọ́n ní sẹ́rí ọkùnrin ọ̀dà rẹ̀ sẹ́ńbẹ̀ mímba ní zuwai wọ́n pè kọ́ rẹ̀ nílẹ̀ bíi ìsìnkú ní àǹsọ̀ ó sì sa ilé sàtẹ́bí sọ̀lọ̀ lọ́wọ́ àìsílá táwọn fẹ́ mọ̀ sọ̀rọ̀ tó fẹ́ mọ̀ wá tún ẹ̀kọ́ rẹ̀ rẹ̀ títí bàbá wa ní àǹsọ̀ sódà tó ń ta lóògùn tó dáwò lára kò túbọ̀ pé kò sí sódà ṣùgbọ́n kí a wá pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ọlọ́run fẹ́ arákùnrin wọn pẹ̀lú làbíyí ìdìbò ní àṣọ wọn sì sa ìjà sí ìjà lọ àdéhùn tó gbádùn ní wàá lọsọ kí nìkan kọrin kọrin ọwọ́ àtẹlẹ tó ìjà lọ bí ẹni pé ní kẹ̀kẹ́ kò sí sí. wọn lé mi pé yàrá ìjà ní lọ wà lọsọ mi jọba ó bẹ̀rẹ̀ sí ìpè wò yóò wá lọ pé ìrẹ àìsà ọ̀ fura ni àti lọ́ha àfúkàrà ni ṣé mo ṣàfẹ́tù òbí ṣé ọlọ́run má má ti fún mi ní ìdájọ́ níbi ìdájọ́ tí mo bí àwọn méjì kan wá bá mi ìkànnì wọn jókòó sí gbèrè ìlú ìkejì jókòó sí bí ẹsẹ̀ ìkànnì wọn sọ fún méjì pé ṣé ilé ìlera ti mú ẹ nìyí èyí tí ọ̀rọ̀ àfidáwò ìfẹ́ bọ̀ síbò ọ̀rọ̀ àṣà lóògùn. àlùfáà sálá ní sọ̀rọ̀ yẹn bí àwọn àyè wọ́n bẹ̀rẹ̀ pé láti ta lóru wọ́n ní bẹ́ẹ̀ làbí ìdò wọ́n ti lọ́ àfọ̀mù lẹ́yìn. kí ló ti ṣe wọ́n ní kóòmù ló ti ṣe kóòmù. wọ́n ta lò gbogbo àwọn kiri wọ́n wá àpẹyẹ kó so gbogbo àwọn kiri yẹn pọ̀. ìjẹ́ ní kiri ẹ wà wọ́n nínú kẹ̀ǹgá tó ti ìdáná lọ́wọ́ jù sí. wọ́n ti ṣe ọlọ́run bá wá kó àwọn yẹn kẹlọ́ náà wọ́n sábà wọ́n lọ wọ́n dàbí ẹni pé omi ti fẹ́ tó kẹ̀kẹ́ yẹ kó pàjẹ́ yẹ jẹ. orí kíndìnkì tó ṣe kíndìn dẹ́yẹ sí wọ́n dàbí orí àṣẹ ìtọ́ olùwádìí rẹ̀ ti sọ lọ́wọ́ kí lè zò mí yọ. àwọn àtàwọn ẹ̀jẹ̀ ọlọ́run ti ní kí n gbádùn mọ wá kórìíra kí n dá láburú lẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó ní torí ẹ̀ mọ wá pàṣẹ pé kí wọ́n lọ sí kí ni o kí wọ́n lọ kó fìdí ẹ̀ mọ́lẹ̀ nígbà wọn yọ kó lòdò lọ. wọ́n fi ẹ̀yìn pé kí lọ́ọ́ bá ìdá àtẹ́bí àtẹ́bí wa jẹ́ kó tí mo lọ́wọ́ àyè fẹ́. ìkẹ́ gbà wá ti sàá lóṣù kìí sàá àtẹ́bí wa àti kìí sàá lóṣù dẹ̀mọ́ báyà ọ̀dáhùn pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run. àwọn àhàdí ti bọ̀ rẹpẹtẹ tọ́wà tá a ti fẹ́ ló bá a pàtó ẹnì bá sọ yìí pé ìdáná wà lóbi lò àti ìdá àdúgbò báyìí pé lẹ́yìn sábẹ́ ilẹ̀ wọn náà tún sára kẹ́ tún sọ yẹn nù hadith Imran bin Hussein pé kì í sára wa mọ́n sàárọ̀ ẹni tó ṣe fún sáàgùn ó ṣe dán àwọn sóṣèlálà àti tí wọ́n ṣe fún. bákan náà eléyìí tá a tún mẹ́nu bá lò hadith àbí Musa yẹn náà ẹ̀rí lòun náà. bákan náà títa yẹ̀wò náà tá a ti dé oyè wáyé pé iná náà lòun náà ẹ̀rí nìyẹn náà tẹ́wárí àwọn ọdẹ yìí orí tèmítèmí tó ti yí pé àsìkò oníjẹ kálí kékeré o kálí mẹ́lúbà ṣùgbọ́n àwọn ọ̀dẹ̀ wo làwọn yẹn bá gbà fi sa ilẹ̀ àkọ́kọ́ ayé bá fò wá díẹ̀ ọwọ́ àdúrà làwọn bí wọ́n pẹ̀rẹ̀ fún aṣọ ìtọ́ọ̀ wọ́n pẹ̀rẹ̀ fún aṣọ ìtọ́ọ̀ nínú àwọn ọ̀dẹ̀ kẹ́lẹ́yẹ àwọn míì ìdọ̀tí òun làwọn òbí níbẹ̀ sí wọn àwọn bí wọn kò lu yàrá kótókótó kẹrin wọn máa fi tún láàrin bẹ́ẹ̀ làbìjọ tó fi dé láwọn oríṣiríṣi ọ̀dẹ̀ báwo yẹn sábà ti máa ń segin àwọn bí wọn là á sì bí wọn là àwọn kìlẹ̀ kẹrin àwọn bí wọn tẹ̀lé ara wọn kẹrin tí ó fi gẹ̀ẹ́sì ẹ̀ ìdájọ́ wọn fẹ́ gẹ̀ẹ́sì yẹn. bákan náà ti wa kéde ìdájọ́ Islam lè fa ìdán àti oyè wa gbọ́dọ̀ ìṣòro àfihàn àwọn oníṣẹ́ ẹni ń gbìnà ẹni tí ń ṣe náà ẹni tí ń ṣe náà òpin náà ó lè tó wò ó rí sí fún ẹsẹ̀ ìwé pé kí wọ́n pa lọ́ba ti ṣe náà àìsí sọ̀rọ̀ lọ́pọ̀ nípa ẹgbẹ́ ìdájọ́ Islam nípa òfin náà òun náà lè fi wọ́n ti kéde o kí wọ́n tẹ̀lé lọ́rùn rẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ bá kàkà bì àkọ́ òun ló ṣe dáná àrídùn àwọn olùbọ̀ wọ́n lé pàpàdé lè gbọdọ̀ kọjá àbọ̀ ràhìmà ọlọ́ wọ́n ní sẹ́ni bàkẹ́tà àti ìyàtọ̀ bá pé dá pé láwọn tí wọ́n tún lọ bá wọn kéré wọn sara kò tí wọ́n lọ sí oògùn lọ́dọ̀ wọn. irúfẹ́ ni wọ́n là ní ipa nítorí kó ṣe náà àyàfi tó bá fi jẹ́ yẹn pa yẹn lóko àyàfi pàtàkì pa ìpa kọ́ pa yẹn wọ́n ní torí ẹni tá a pè ní làbí ìdìbò ní àǹsọ̀ nìyẹn tọ́sà nítorí pé bọ́ tó ti gẹ́ tóbi ju ìdẹ lọ. tàbá sì la fa akẹ́gbọ́ olùdíkejì o akẹ́gbọ́ olùlára rẹ̀ gbọ́dọ̀ bó ti yẹ. bọ́dí aláàbí tí wọ́n bá sáyẹn ló táwọn adáyé lè sọ pé òru láti yòrò sẹ́wọ̀n kọ́ wà nínú ẹlòmí ò ní ẹni tó ṣe fúnlẹ̀ kó ṣe bóòrù èmi náà tẹ̀síwájú ń pa rẹ̀ ẹ̀ ọ̀pọ̀ wà ń sọ̀rọ̀ ìkàtúwọ́n kọfí èrè làbí ojú orí lọ́fẹ́ fi tẹ̀sùn kan. tá a lè fi dẹ́yẹ ọjọ́ ìgbésẹ̀ òun ti dé ní àwọn oṣù ìlànà ẹ̀rù tó wá fi sí ẹ̀rẹ́ làwọn ní oṣù sí tọ́ba jẹ́ ọ̀tọ̀ náà. ṣùgbọ́n tọ́ba jẹ́ àìsàn náà rẹ̀ òun lọ́rọ̀ náà sọ̀tẹ́ lágbọ́n ní pé àdóṣọ̀rọ̀ fún mi ní àwọn ilé ṣàìsàn yíyọ iṣẹ́ títú idẹ lára ẹni tí wọ́n tà dídá nílànà ẹdẹ ọ̀dà dídá níbi tí máa wọ̀ ọ́. ṣùgbọ́n bá jáde pé pẹ̀lú orókèá pẹ̀lú àwọn àtikáàrò òun ni wọ́n fi yọ idẹ yẹn kú o. kéde pé wọ́n fẹ́ sí kíndé kan wọ́n fi súnmọ́ wá lóka fẹ́ sí ẹ̀fẹ̀ fún àwọn àlejò ìlú yẹn tí nǹkan yóò fi kú lára rẹ̀. òun wọ́n fi lóṣù ọ̀dọ́ fẹ́ tó bá yẹ pé wọ́n ti àtìkáàrò ni bóyá ayé àlùkò áàdì ni wọ́n kà ní abáti kiri kan nínú àwọn àjọ àtàkùn sọlá fi kọ wa ìyẹn kọ ọlẹ́tọ̀ láti fi gbé ìdá yẹn kúrò. bọ́sálà mi ìjẹ́ yẹn lè kọ́ iná àwọn adé ti gbọ́dọ̀ ayà yẹn ibi kò sẹ́ni tí wọ́n fẹ́ lọ kọ́ iná lọ́dọ̀ àwọn tí wọ́n fi iná yẹn di èdè ìlú wọ́n sọ ìfikí tẹ́wọ́n náà ló ètò náà pé àdáwò ni wà fún ọ̀la àtẹ́kùrú ìtumọ̀ rẹ̀ ní pé má pọ̀ kò sí àpẹẹrẹ níbi bí àárọ̀ wò ní káfíńkì ní ọ̀pọ̀ ìdá. ìdá yìí oríṣiríṣi ni wọ́n gbà wá wọn oríṣiríṣi ni ọjà bíi pé àdébìsọ́ lọ́lọ́ àtọ́lá ó sì tún fún wa ní àtijọ́gbọ́n àtẹ́bí lórí ọ̀dà yóò torí ọgbà wá bá a ti bá a jẹ́ pẹ̀lú àlùkò àdì àlùkò àlè yóò kété yóò fi bá a jẹ́ nítorí bẹ́ẹ̀ gbà wá kan wà hadithi aisha radhiyallahu ta'ala anha wọ́n lè jíjà lọ́wọ́ sọlọ́lá àtàlágbà ìgbé wọ́n lọ́wọ́ lé sí ìwọ́jọ́ wà múra àtúntò àìlíjọ́ obìnrin kan tọ́jú ìyàwó àìsà wọ́n tẹ̀lé kíhà ó ń serú kíhà fọ́kọ́lá wọ́n lè ṣiṣẹ́ ọlọ́wọ́ àtúláì pé àlejì ha bí kíta àbílà ìtọ́jú lọ́wọ́ bá ṣe mú tọ́jú rẹ̀ pẹ̀lú kéde ọ̀hún pẹ̀lú sẹ́wà ọlọ́run bíbẹ̀ yẹn ló ti máa kí àtiwá yìí pé àti àlùkò àd sọ́lọ́ tó fi wọ̀lú lẹ́sìn ti lómi lẹ́lùkò àd máa wọ ìfá ọlọ́run gbogbo òwúta ni kì í ṣe fọ́kẹ̀ lásán ó lọ kọ á nílé ìwòyàn tẹ ń bẹ àbó lé ìwòyàn tẹ lára rẹ o nítorí bẹ́ẹ̀ kọ á là lè fi ṣe kílò la lè fi ṣe ìtọ́jú wo sídẹ̀ yẹn bá wà nínú àwọn orin ti dájú máa wà ìdílé wa wá mákàdá àti tó lè ṣe àwọn àtẹkẹọ káfíńpé ní ìdáwùdá tọ́lá níbi sallallahu alaihi wasallam wọ́n lé ọmọdé sàhìn muslim fáwọn èèyàn fẹ́ẹ́ nílò òṣìṣẹ́ ọlọ́run àwọn ajẹ́ni tó ti pa máa ń fi rúkìá kọ́mílẹ̀ islam kí islam tó dé. òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ni ẹ rí du alẹ́ yìí ọ̀rùn kọ́ ọ̀kù. rúkìá yìí dẹ̀ máa ń gbé ọyẹ fi hẹ̀ rí bó lè ṣe bá wáyé. òjijì ọlọ́run àlelá tàbí ọ̀rọ̀ kẹ́yà òkúrú láti tábùdà kéèyàn ti àdúrà bẹ́ẹ̀ mọ́ọ̀lá mùsàkó ọ̀sẹ̀ tó a lè ṣe ló fíà ṣùgbọ́n bí ẹ bá kú oníṣẹ́ bá wọ ọ̀rọ̀ ya wọn ọ̀rẹ́ ti mú oníṣẹ́ o àti bí ẹ bá kú ti dẹ́wọ́ ọ̀hún sílẹ̀ ìdájì ṣé yẹ fi si bọ́yọ̀ ọ̀gá ta abáṣu sàwùdà àti ẹ zaitun àti gbogbo àwọn kiri wọ̀nyẹ kí káàlù yẹn gba bẹ́ẹ̀dì sọ́dọ̀ ẹ̀yẹ ló dúkù ṣùgbọ́n wọn lè kí lẹ́sọ̀ ní lọ́wọ́ kí làwọn eléyìí fún ọ̀bọ mẹ́fà wọn ti ṣáájú rẹ̀ tó bá ti délẹ̀ wọ́n á ti dè sílẹ̀ bọ̀rọ̀ bá yẹ inú ọ̀dẹ̀ tí wọ́n máa ń gbà ká dẹ́yà síhìrù tàbíríkù rẹ̀ èyí tí wọ́n fi tú olùdarí sí ká ó lè jẹ́ pẹ̀sùgá láàrin èyí àti ìyá rẹ̀ ó lè jẹ́ láàrin èyí àti bàbá rẹ̀ láàrin èyí àtọmọ ìyá rẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin akẹgbẹ́ tí wọ́n jọ ń ṣòwò láàrin ọkọ tìyàwó ẹ wá ní láàrin ọkọ tìyàwó ìwò lọ́wọ́ òun náà kó wọ́pọ̀ jù òun náà sì ni lé ó nínú ìbílẹ̀ jù ọwọ́ wọ́n ti sẹ́rí ìbílẹ̀ ní ń gbé àga rẹ̀ sórí omi àwọn wáàrin rẹ̀ ló wọlé tẹ̀lé wọn lọ ẹni tí kò rẹ bá bá súnmọ́ jù òun lẹni tó bá wà láwọn ará yé jù ẹlòmíì ò ní yọ máa sọ pé mo ti báyìí mo ti báyìí yóò lọ sí kankan ẹlòmíì ò tún dé yóò lé ebi sèmi nínú àwọn ẹni tó ń pọ̀ tà ẹ yóò lé mi ò sì wá fi ẹni báyìí lẹ̀ tí mo fi sòfin aláàrẹ òun àtìyàwó rẹ̀ yóò ní aa ìwọ máa fọwọ́ ẹgbẹ́ mi wọ́n yẹ kó lọ ní ẹ̀ma àtà ìwọ lọ sí dáadáa jù nínú àwọn oríṣi iná tí wọ́n wá nìyẹn tọ́ba ti ti wáyé èyí ò ní gba sáré yẹn lọ ilé ìbá pọ̀ sí síbi tàbí kó ń ṣe ojú kó o lè já sí pé ìyàwó tó ọfẹ́ dáadáa tí wọ́n lè rí fọ́nmá yọ ọkẹ́rin pé tọ́ba yọ ọkẹ́ dàbí ìgbẹ́ lójú rẹ ni kò tẹ̀ ní fẹ́ wò rárá ilé ilé kò tí o ta lè fi dé rẹ ju ká bẹ́ lọ́wọ́ ọba lọ. bákan náà nínú àwọn ọ̀dẹ́ tí máa wáyé òun náà ni ah, ah, síkírù ah, alẹ́. lẹ́yìn tẹ̀kùrẹ́kì yẹn ti sòfin ayẹ. Àlùkòbó ló ń bẹ. Àlùkàwáàsì fún bẹ gbogbo ẹ̀ láwọn wá fún wa ní ìkọ̀ọ̀kan. Ẹlẹ́ẹ̀kejì owó ni sẹ́hìn ìlú àbá. Ìfẹ́. Tàlátà sí ìfẹ́. Tàbílá ló sọ lọ́lọ́ àtàlá ọ̀gá ilé. Ìdọ̀rọ̀kọ wọ̀sàmá ìmọ̀ wọ̀síwálátà ṣẹ́rù pé ẹ̀bọ̀n. Ìfẹ́. tí wọ́n ká sọ yẹn pọ̀ lójijì yẹn ní tó ti fẹ́ jọ gba tara yìí ọkàn ní pẹ́ẹ́kẹ́ sí fẹ́ tipátipá tẹ̀ra yìí ni. ìfẹ́ yìí ọkọ̀ jù wọ́n ló lè wáyé tí yẹn bá dójú ẹ̀ yàtì tí kẹsàn-án ti lè ṣe bọ́ ajẹ́gẹ́ yẹn bá ṣe ìbádójú. àbẹ̀kọ́ tí yẹn tiẹ̀ bá lè ṣe sùúrù nípa ìyàwó ẹ̀ bí ẹ̀ ní òkú wọn. àbẹ̀kọ́ kéèyàn máa fún ìyàwó rẹ̀ nítẹ̀lé ìtàkọ́jú. ilé ní bẹ òkúlé bẹ nísàlẹ̀ ìtẹ́lẹ̀ ẹlẹ́ni báyìí àti bẹ́ẹ̀ mo ní ká jókòó sí. ó sọ owó ní ìjókòó lé lórí. nítorí yẹn bí bá dáwọ́ bẹ́ẹ̀ lórí eléyìí rẹ̀ kò sí ìdẹ́ka tí wọ́n fi ṣètọ́jú rẹ̀ bí ìfẹ́ náà wọn sọ hádọ́tù wọ̀ sàádà lọ. bákan náà ìdẹ́ka bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta tí wọ́n máa ń ṣe òun náà ti sìnkúrú òun ẹni pé èèyàn kẹta dédé máa rí ìkẹ́ tí ọba yíra padà ìkẹ́ yóò yíra padà ìkẹ́ tó jókòó èèyàn kẹta tí ó rìn káàkiri tí ó rìn káàkiri kò sì bóòlù ojú kan lọ. èèyàn máa rẹ tó kéré yóò dàda àgbàlagbà èèyàn rẹ tó dàgbà yóò dàbí kékeré. irú ẹ̀ làwọn àlùfáà yìí náà farada ọlọ́wọ́ ọdẹ tó wọ́n bá ti. gbogbo eléyìí ti máa wáyé sí yẹn ẹnì pẹ̀lú ìyọ̀sẹ̀ ọlọ́run ó sì dàbí ejò lójú nàbí ìlà ìwọ àlẹ́ sọlá sọlá gbọ̀rọ̀mọdé tó gbélé ìkọjú tí wọ́n fi ṣètọ́jú ẹ̀ sí kí wọ́n pèrò sí kí wọ́n kí ayáta kò sí pẹ̀lú àdó ọlọ́run ọlọ́run ó sì la ẹni rẹ̀. bákan náà nínú àwọn sẹ́kẹ̀rù tí máa ń wáyé ojú sẹ́kẹ̀rù jóló ìsinwé ẹ̀yọ́ ti wèrè. ó ní hadith tẹ wá látọ̀nà fún àríyá pẹ̀lú sọ́ọ̀lù ìgbà ọwa ọwọ́ sẹ́ríkù lọ́dọ̀ rẹ̀ ọwọ́ akọjá lọ́dọ̀ àwọn ìjọsọ ọkùnrin kan bẹ lọ́dọ̀ àwọn tó ti síwé ó ti yá wèrè wọ́n fi rìn tì mọ́lẹ̀ tẹ́kẹ̀tẹ̀kẹ̀ ní àwọn wá sọ báyìí pé tó lọ gba fún wa ìgbẹ́ ọ̀rẹ́ yìí tó lọ gba lọ́dọ̀ rere wọ́n ló wá. ìjẹ́ yìí kẹ̀kẹ́ lọ́dọ̀ lè fi tọ́jú ẹni tó ti yá wa ti rú bókè sọ́tò fatiha yẹn náà lé o kìí sọ bí o alihamdulilayi rabbil alamin débi wàlá dọ́ọ̀lì wọ́n lò ó kéwù ẹni yẹn ti gbádùn yẹn àwọn yàrá òkà ẹni tó ti ya wèrè láti jọ yìí wọ́n bá kó ọgọ́rùn-ún agbódàgbò wọ́n ti bá wà lọ́kọ́ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam mo fún onílò nípa ọkọ̀ tẹ̀lé òṣìṣẹ́ ọlọ́run wa sọ yìí pé ṣé ìwọ wí kẹ̀kẹ́ yàtọ̀ sí sọ́tò fatiha ó ní mo ti mo wí náà nìyẹn òṣìṣẹ́ ọlọ́run ti gbà á wọlé àrùn mo fi gbèsè ayé rè wúra àwọn bí pẹ̀lú pé wọ́n jẹun pẹ̀lú rúkìyà fún ọ̀fọ̀fọ̀fọ̀ ṣùgbọ́n wọ́n jẹ rúkìyà òtítọ́ òun ló bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn apá lẹ́bọ̀ lóògù wọ́n bá ní ẹ̀rí jálà fi pẹ̀lú sọ ní ìwò jẹ sáwò wọlé àti ìdílé ẹ dàpọ̀ yálà bí wò lọ́wọ́ àlélẹ́ ṣé àwọn yẹn tó bẹ̀ fi wọ́n lọ fáwọn kàpá àti àfọwérè wéré ó máa wọlé gbogbo ẹni lè fi sọ wọ́n gbé tí mẹ́ kí á yóò sùn wọ́n ò wéré o tí wọ́n bẹ gbúrò fẹ́nìkẹ́ ya wèrè ń sì ẹ̀ gbọ́dọ̀ fún lọ́sọ́dọ̀ àwọn oníṣòkòtò fẹ́fẹ́fẹ́ torí wọ́n bọ̀ fáwọn òdòdó bẹ́ẹ̀ ẹ ọ̀gbẹ́ni kan tí súnlé òní tọ́lá ẹnìkan bẹ́ẹ̀ tí wọ́n ṣe rúgí akúbẹ̀ èyí ń tọ́lá lẹ́sìn ẹni yé wọlé òun náà dúró sẹ́yìn ọ̀dọ́ ṣé yóò bá wa kẹsẹ́ rẹ ṣe nílò wúrí ní ìkérúbọ̀ ìwọ́n tó kò tó lẹ̀ ìkẹ́sí ìkọ́sí lọ. àlejò náà ara rẹ̀ yẹn sọ̀rọ̀ rẹ̀ àbá alẹ́ mọ lóòótọ́ tó bẹ̀ kọ́ yọjú bí wọ́n ti ń ka lókè àtúwèrè lára òun kẹ́ wèrè ni ó kú rẹ̀. tó wọ́n wo wèrè ní káwọn lè ké pátí àfúwèrè tí wọ́n kẹrẹ̀ fún wọn. wọ́n papọ̀ mọ́ra wọn ẹ̀dín ní sí ẹni tó sí òkú ìbọn ló ti jọra o ìyẹn fẹ́ sóògùn tajà àbí ọ fẹ́ sóògùn sọ ẹ wá ní pé ẹ ẹ ilé yẹn lẹ́fẹ́ ẹ jálà bí bẹ́ o nítorí pé àwọn sàdúrà lẹ́ fi bẹ̀rẹ̀ o ẹni àwọn alẹ́ lọ sá lọ sàdúrà fún olóṣèlú báyìí ni wọ́n fi gbé màálù fún wa o ọ̀pá kan wọn rárá ṣubú àdé wọn pélé yẹn ṣubú ha ṣubú ha káwọn ní òkè fájì àfúwèrè kí wọ́n fún wọlé rẹ̀ kó fi lè jọ ọrú yìí wọ́n fẹ́ gbà wá mí wọ́n lẹ́nu yẹn kí sọ́tò fati àfẹnìyàn fún didi jọ́ mẹ́ta láàárọ̀ àti nírọ̀lẹ́ ẹ̀rí wọ́n ní gbogbo àtọ́ bá ti parí rẹ̀ báyìí yọ pẹ̀tọ́ títọ́ gbẹrẹ fún yóò tún sẹ́niyàn. bákan náà nínú àwọn oríṣiríṣi àtàtì tí wọ́n máa ń ṣe òun ni sẹ́hùn ìkómọ̀n òun náà ni yàtì kòmùlù yìí bí kéèyàn sáà ní kọ́ máa dá wà ẹ kọ́ máa ń ṣẹlẹ̀ fẹ́ lómi ẹ ń bọ̀ sáré yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn gbogbo bí táwọn yẹn bá wà báyìí kò ní láìsí lẹ́rẹ̀ẹ́ kó ń ga wa àdìgẹ́ yẹn máa dákẹ́ gbá rí àdìgẹ́ àbúgbé <laughs> kílẹ̀ rí. àbí bẹ́ẹ̀ kọ́ kí yẹn sáté èyí ti káwọn yẹn kó jọ àbí kẹ́fọ́ máa da ẹ láàbù gbogbo ìyẹn lẹ́ẹ̀ máa wáyé pẹ̀lú sáà wípé àwọn òfin náà ẹlẹ́wọ̀n sẹ́ndì àlùjọ̀dún kan sí ẹni yẹn tí wọ́n fẹ́ sà lóògùn bí kò lọ kó sínú mùdùmùdù ọpọlọ rẹ̀ bí gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ yóò sì máa ṣe nìyẹn ó lè fẹ́ máa dá wà títí tí nǹkan yóò fi lè lára rẹ̀ kò sí nǹkan kan tá ṣètọ́jú rẹ̀ náà ju ìbẹ́lọ́ kí àlùfáàdì fún lọ. bákan náà nínú àwọn síhìrù ẹni tó lómi tẹ́lómi fi dìdàkudà ń sìn ọ̀kẹ́ lọ́ẹ̀ nìyẹn alábẹ̀rù yọba èèyàn kẹ máa rí lójú oorun bíi pẹ́ nìkan ń pè é ẹni pé ń gbọ́ ohùn kan nígbà tó wà lójú ayé kò sí rẹ́nìkan kan àbí kí iye méjì máa dá láàmú nípa àwọn ọ̀rẹ́ rẹ̀ pé sí mo sì lè máa bálágbájá sọ̀rọ̀ ẹ báyìí kó ló lè máa ṣe lómi ìfín sọ̀kọ̀ yìí sì lè nífẹ̀ẹ́ mi báyìí wọ́n á nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́ọ̀ sọ̀rọ̀ rẹ̀ àbí kí yẹn máa ríra rẹ̀ bí ẹni pé òun fẹ́ ṣubú láti fi tán ga ó lè máa rí lójú oorun àbí kọ́ máa rí pàwọn ẹ̀rẹ̀ kẹ́ léwu káàkiri àlejò ọdún náà làwọn òfin náà yẹn máa ń sẹ́ǹdì sí yẹn tẹ́lẹ̀ yìí fi máa ń ṣẹlẹ̀ kò sí gẹ́gẹ́ tí wọ́n ṣe fẹ́ léyìn náà ṣé kí wọ́n ṣe kí ni lọ kí wọ́n ṣe rókẹ́yà fún kí wọ́n kí àwọ̀ ayé àlùfà áàdì fún títọ́lọ́ ọba ọlọ́run nínú àwọn síhìrù tí wọ́n bá ń sa ẹlẹ́ẹ̀keje òun ni síhìrù ìmọ̀ràn ìfi àyẹ̀mọ́dì ìfikọ́lù yẹn bí kéèyàn kẹrin kórìkì ara kí wọ́n kẹ̀ máa dùn àyẹ̀bẹ̀ kọ̀ọ̀kan fẹ́ dàbí pọ́kẹ́ fẹ́ kú lára yẹn àbí kó ti kọ́yé sílé yẹn ni pé kò fẹ́ ṣe dáadáa mọ́ àbójú ni ọ̀fẹ́ rìn kan dáadáa mọ́ ṣùgbọ́n ibi ìbàyà àwọn afáǹfà kíyèsí wa pé àkọ́kọ́ lẹ́wọ́ àwọn ẹni tí wọ́n bọ̀ ń pa ìlera sí náà wọ́n á sì test wọ́n rí ká nǹkan tó fa kínní yìí ni oògùn rẹ̀ sì ni tí wọ́n bá ti wá lóògùn yẹn tí ọba ti gbọ́ ohun tó tún tẹ̀lé ká ti kiri o abẹ lọ. bọ̀rọ̀ bá rìn yẹn ti yé èyí pọ́n sa gbogbo ẹ̀ lẹ́wọ̀n sọ pé sírù ni wọ́n ti sá lóògùn ni àti gbọ́ lẹ́nu àwọn afáwa èsì bẹ́ẹ̀ o. nínú àwọn síhìrù ti tún máa ń wáyé pé ìgbé ọba àsọ̀pọ̀lọpọ̀ léèmọ̀ àtẹ́lómi ilé ìyàgẹ̀ nítorí àtàkì pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run tí wọ́n bá sá àtọ́ bá dáhùn lárúntọ̀ ó lè yàgẹ̀ sẹ́hìrù kan tí wọ́n máa ń sá pẹ̀lú òun ni sẹ́hìrù nẹ́sì ẹ̀yìn pé gbogbo ìgbà báyìí ẹ̀jẹ̀ máa bá tú lára obìnrin yẹn ni èyí tó ń pè ní àlìsíhàrọ̀ àwọn onílera àwọn ń pè ní nẹ́sì ṣùgbọ́n ní súnlẹ̀ inú ẹ̀sìn à ń pè ní àlìsíhàrọ̀ òun ni àwọ̀ ọ̀dà obìnrin nìkan lélẹ́yìn máa ń ṣẹlẹ̀ sí àwọn òpin náà yẹn wọ́n máa ń bí wọ́n ní kọ́ lọ tọ́bì kan ní abẹ lápẹ̀rẹ̀ níbi iṣan rẹ̀. àwọn náà dẹ̀ mọ̀ pé aṣọ ìtọ́ nìyí wọ́n wà ní hadith alonso salasi sọ́ọ̀lẹ̀ pé ìyá ìjì rèmi níbi adam mọ̀jọ̀rọ̀dam ìmọ̀ rìn lára ọmọ níbi adam bẹ́jẹ̀ sí máa ń kiri nù sẹ́yẹ irú ẹ̀ wọ́n wà lọ sí wọ́n bá ti wá débi sẹ́yẹ yóò á dàrú gbùdùgbùdùgbùdù ẹ̀jẹ̀ yóò bá máa tún lè ṣe gbogbo àwọn ọ̀tọ́jú tí ò ní gbọ́ pẹ̀lú àánú ọlọ́wọ́ bá tún hánẹ́ tí wọ́n bá ṣe ìbẹ́lọ̀ pẹ̀lú pé wọ́n ṣe rọ́kíá tí wọ́n kà wọ́n àyà àtòkù pẹ̀lú àdúrà ọlọ́wọ́ ó gbọ́ òun sì máa ṣe kiri ó máa padà gbádùn bí nǹkan yóò sọ. nínú àwọn oríṣi àṣàṣì táwọn èèyàn máa ń ṣe òun ni síhìrò tààfẹ́lì zawaj òun ni síhìrò tó ti pé idán téèyàn sálò wò ní fọkọ àbọ̀wò ní fẹ́yàwó láì sí fadá láì sí mọ́dá ètò ìsìsá bóòlù yẹn ṣe máa wáyé ẹni tó kórìíra yẹn tó fẹ́ kádàwọ̀ yẹn tẹ̀lé ó lè lọ sọ́dọ̀ òpinna burúkú kan á ní gbogbo òsàdán sọmọ lágbájá kọ́mọ rẹ̀ nífẹ̀ẹ́ ìyẹn wà ní kílé kan rẹ̀ kílé kan ya rẹ̀ àbí ẹ sẹ́ẹ̀sì lè bá a mú skáàfù rẹ̀ lásẹ̀ wá àbí bàtà rẹ̀ àbí kéde kẹsì ńlọ ẹ bá lè mú wá kọ́ wa bẹ àlùjọ́dún kẹsì so àlùjọ́dún yẹn ni wọ́n máa tẹ̀lé káàkiri wọ́n máa tẹ̀lé káàkiri ìbẹ̀rù rẹ̀ máa lágbára àti bírú tó lé tọ́bẹ̀ ti tẹ́nìkan lóhùn báyìí ó lè lọ rẹ́rìn jù sọ́rọ̀ o ẹbí ò ṣe mọ́ ni àti ló dé ìyẹn máa rẹ́rìn náà ni ẹ̀rín kálukú yẹn ti ṣèdè di ara wọn bí ṣe ń sọ yìí kẹlẹ́ òbí òtún ti rẹ́rìn. àní etí kejì ìyẹn máa rí náà ni ó lè wọn sáàsì mọ́ náà ni fíhùn yẹn ni ẹ̀rín ti pọ̀ jù àbí ìgbàgbéra tó pọ̀ jù àbí ìtìbábọ̀ aláṣẹ́ wa irú eléyìí náà èèyàn tọ́jú ẹ̀ pẹ̀lú kí wọ́n ṣe kí ni o kí wọ́n ṣe àtikáàrò fún ẹni yẹn títí tí ó fi ṣe kí ni o tí ó fi gbádùn àbí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ èyí tó ṣe wípé ọ̀gá jùlọ ọlọ́wọ́n ọba ọ̀làwà ò nínú láburú àwọn òpèdán lọ́kùnrin àti lóbìnrin ẹni pé ẹni àwọn àdóbìnrin ọbẹ̀ ìpalẹ̀ tàbí tabanka ọ̀bìnrin sáré fà sáà sí ilẹ̀ ọ̀fà ọlọ́wọ́n dákun làwà sáfún ọlọ́run má jẹ́ ká dára bókò lórí ẹnì kankan wa o á fi àyè béèrè lẹ́ba ìṣá. àwa tí a bá ní ìbéèrè jẹ́ kí a lọ kàgbà ìgbà nọ́mbà nọ́mbà one. àwa tá a ní ìbéèrè jẹ́ àlọ́ kàgbà nọ́mbà nọ́mbà two nọ́mbà three. Àwọn ọmọ ìjọba fẹ́ kọ́ ọ́ lọ́nà ìjọba fọ́ àmọ́ ti bí ìwé tọ́pọ̀ lè tẹ̀lé nígbà tí ìwé àgbà ṣe ní ti tó sì hẹ̀. Àkọ́kọ́ òfin pé àpò ìdímọ̀ ó lè ṣe mẹ́ríkà tẹ̀ ó lè ṣe mẹ́ríkà tẹ̀ lọ́wọ́.

Ìmọ̀lẹ́ for example, wọ́n lè lè ní láti àwọn ẹni wà ní bọ́ọ̀lù tó ń bí wọn ní àwọn ọmọ ìgbà tó ń bẹ̀rẹ̀ nínú ọdún tó tó sí nípa àwọn ọmọ rẹ̀ fi tà ní báyìí ó kú wọn jẹ́ bí wọ́n lè fi tà wọ́n bá jìnnà ní ìgbà ní báyìí. Màṣá lọ, màṣá. Nọmba tírì. Ìbéèrè tí mo fẹ́ ṣe ni bí àwọn ìṣúná sọ nípa àwọn àfẹ́kà níbẹ̀ òdì ìpínlẹ̀ ẹ̀dáta sí ṣe tí wọ́n fẹ́ ṣe níbẹ̀ ni pé kí àwọn màlẹ́ àwọn gan-an kí wọ́n fi ṣàtọ́wò àwọn èèyàn ẹni pé táwọn ọmọ ni wọ́n kọ́ àwọn èèyàn ní àwọn ẹni àti àwọn ọmọ ìyá tí wọ́n bá máa ti gbà mọ́ ìgbọ̀ngàn ni wọ́n kọ́ lọ́dọ̀ yín. Thank you wọ́n máa fi sọ yìí. ìsọyí dá ogún dáadáa ìjọ dáadáa. irú ìta máa fi ń sọ́lé. Yo contaría que así era. Ok, ahí no va a fallar. Vale, pues. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa obìnrin tó ṣe pé kò bímọ wọ́n lẹ̀ ti ṣàyẹ̀wò wọ́n ní kò sí nǹkan kan ọlọ́run ló kù téèyàn máa bẹ̀. ṣùgbọ́n ìtọ́ bá já sí pé kinní àwọn ọ̀dà yẹn ní ń dà láàmú kí wọ́n ka àwọn àyà láàánú ọlọ́run yóò yóò mọ̀wọ́ dúró wọn ló súnmọ́ kó ṣe pé nípasẹ̀ ṣètọ́ọ̀nù sí àwọn sàhárátù àwọn òpìdán tí wọ́n wá tìlẹ̀yìn ẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ nígbà míì. tọmọ bá nìyẹn ti yé ṣùgbọ́n obìnrin ní gbogbo àyẹ̀wò lẹ́sẹ̀ wọ́n lé ara àwọn ọkùnrin pé obìnrin náà pé ẹgbẹ́ ẹ̀ ń ṣe dáadáa ọlọ́run mú wá ìfìlà ọmọ máa padà sí ìṣàlọ́ wọ́n ní ọkọ òpè dẹ́lẹ̀ ọwá lòun ṣe pé fún pé kò ní rọmọ bí tọmọ ẹnìyàn wà rọmọ bí tó kò ní rọkọ padà rọkọ náà ẹni kọ́ ṣe ń pè àfọ insha Allah yóò padà lọ kọfẹ́ ẹni pé kí wọ́n ka àwọn àyà tuntun fóun náà sì jẹ́ ẹni tó yẹ pé yọ máa wà lálùwàlà yọ máa ka Kùránì lọ́pọ̀lọpọ̀ irú ọ̀rẹ́ yẹn rẹ̀ yọ sọ àwọn ọ̀nà wá fìlì yọ sọ yọ máa gbàwẹ̀ yọ máa ṣe kìyàmù lẹ́yìn gbogbo àwọn fẹ́ insha Allah gbogbo ohun tó lòun ṣe láàjò yẹn nǹkan ọlọ́wọ́ bàlùjọ́ náà máa bàjẹ́ gbàdé èkú ṣe fẹ́ lògùn sára ọmọ yẹn tó bá jáde pọ̀ ọmọ títà ọ̀run ló mú wa wọ́n á sọ pé epo pupa ni kẹ́ fún un lá ìyẹn ṣe ṣírìkì ògùn lè yẹ tó àwọn ọmọ ń gbóná ni wọ́n dẹ̀ ti ṣèwádìí pé tí wọ́n bẹ́ẹ̀ ti mú epo pupa pápá jùlọ epo òṣèlè yẹn ìṣèlè yẹn ni pé wọ́n fi àṣejù bọ́ ṣíṣe rẹ̀ wọ́n ṣe ó tún wá ṣe kéde o ó tún wá lé sí. ẹ ẹ òkèrè lẹ́yìn pé ṣé ọ̀ Yorùbá ti yóò lè dàbí ìtọ̀hún ìṣẹ̀lẹ̀ làwọn ń pè tó ọjà kìí ṣe yọ máa lé o torí bọ̀ lọ́wọ́ bí bẹ tó ṣe pé òwò lé o mo ti ń sọ ọmọ mọ́ o epo òṣèlè là ń pè léyìí òmí bẹ tó ṣe pé ẹ̀ ní rí ògèrè ń bẹ̀ báyìí tó ṣe pé ṣèlè náà sì lè kọ rẹ̀ òórùn tí òórùn àdídùn máa máa jáde ń bẹ̀ ìkejì ló ń pè ní bọ̀lọ̀ kọ́lọ̀ wọn dẹ̀ sì máa yàtọ̀ síra wọn torí bẹ́ẹ̀ tẹ́ bá ní yóò lé lórí ẹ̀kẹ́ wí ní ẹ bá dáná sí ẹjọ́ abọ́ ẹ̀kọ́ lè lé lórí rẹ̀ torí bẹ́ẹ̀ ẹja ṣàkíyèsí rẹ̀ dáadáa o. so lápẹ̀rẹ̀ ń sọ wá sọ fún ipò òṣèlé yìí pé kéèyàn náà máa fi kọ́mọ máa la kọ́ dẹ̀ máa fi rárá bó ṣe tájírígbà pé bí ẹ bá ti fi para ọlọ́run máa ń lò sáà fi kára ọmọ tuntun. àbẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sì kò sí wàhálà mi ẹlẹ́sìn wọ́n fi tàgírì ilé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ́ríkì kéèyàn sọ̀ra fún nǹkan rẹ̀ ìpè so ìyẹn èèyàn sọ̀ra fún ìbéèrè oníbéèrè ni pé haruta àti maruta yẹn sáwọn ń kọ yẹn níta ìtẹ̀sí kúrò ń pa fún wa náà lágbọ̀ wọ́n sọ wípé ohun tí wọ́n sọ kalẹ̀ fún sítádì ọ̀hún fún mọ̀lákẹ́yìn haruta àti maruta alọ́nà ẹ̀fọ́ ọ̀bọ yọ àlèbọ́ ni àwọn yẹn náà lọ́sọ̀ àbí àdá àgbẹ̀lára pé wọ́n lè kọ́ ẹnìkan tí wọ́n fi máa sọ fún tọ̀wù pípẹ́ látẹ̀kù ìlẹ́mọ̀ náà tó fitinẹ́ wọ́n àdánwò làwa jẹ́ o ọlọ́run fẹ́ mọ talẹ́ni tí ó dùn talẹ́ni tí ò ní dúró ni tọ́ gbadẹ́ tọ́ bá ti gbọ́ ó di kèfé rí o ọlọ́run kẹ́kẹ́ wá sàdánwò bọ́lọ̀ bó ti sì bọ́lọ̀ ń ti pè ládánwò yẹn lẹ́ẹ̀ la fẹ́ gbọ́dọ̀ gbọ́ bọ́lọ̀ bó ti pé òfin rí wá gbà o ọ̀là o ìwọ wá sọ ẹni tí ó sì tò sọ kófò yìí ṣé wọ́n fẹ́ àyìnbáka fúnrọ̀ kí n ti pa àwọn mọ̀lẹ́kà yẹn kàn wá fẹ̀ lójú dúdú àwọn akẹ́kọ̀ọ́ ni pé mọ̀lẹ́kà ni wọ́n wọ́n kẹ́ ń kọ́ yẹn lóògùn irọ́ gbogbo ẹni wọ́n bá ti débẹ̀ tó bá ti yà sọ wọn gbogbo tí wọ́n bá sọ fún ni pé innama nahnu fitna ọlọ́run kẹ́ yẹ àwa pé àyẹ̀wò ni ọ̀ àdẹ́wò la jẹ́ o ìwọ̀n tá a gbé dání yìí tó wọn bá ti kọ́ ó di kèfèrí o torí mẹ́fà látẹ̀kù tí wọ́n wá takú olóòní gbá ọyá gbà kọ́ máa di kèfèrí ọba lọ sọ́nà yóò ti clear tó torí bẹ́ẹ̀ bá àníyàn ṣe rí nìyẹn nínú ìbéèrè tó tún wáyé òun ni pé ọmọ tọ́létọ́lé mi rú àwọn èyí tí máa ń kiri tí máa ń gbọ́kọ̀ káàkiri hmm. tọ́létọ́lé ẹ ẹ bá ti mú kẹfí sínú epo pupa àbí kẹfí sínú oyi kọ́mọdé ọmọ àtọ́lá kò ní tọ́lé mọ́ ọmọdé ọmọwé dé ọmọ kéwú ẹ ẹ bá ti mú kẹfí sínú ògì kò ní ṣe kíní kẹmọ́ àbí máa ń gbàgbéra kọ̀ mọ́ iye owó gbogbo àwọn oríṣiríṣi ohun tí wọ́n máa ń ṣe yẹn ṣeríkù àwọn kẹ̀kẹ́ ń bẹ tó yẹ pọ́nmọ́ lè máa jẹ kí ajé kí làákà yìí jí pépé ọjà dàbí dùn ni ọ̀sẹ̀ kìnìún kan ní gbogbo àwọn kìnìún yẹn ká wà mọ̀ mọ̀rọ̀bá àríyàn díẹ̀ ẹ̀ mú mi dáadáa ni ń jẹ àwọn oúnjẹ báyìí ni ọmọ tẹ́ ń fún lẹ́bà ní gbogbo ìgbà ẹ wá lórí rẹ̀ ò pé tí ń jẹ ẹ̀kọ́ alẹ́ sùn ẹ̀kọ́ alẹ́ ẹ̀ wá ní tọ́lé sojú yín náà ló ṣe báyìí irú ọmọ tẹ́yọ̀ fẹ́ kọ́ tọ́lé mọ̀ yẹn wàá ṣiṣẹ́ nínú iṣẹ́ tó ṣe ni pé òní kó jẹ ẹ̀fọ́ jẹ ẹ̀fọ́ lálẹ́ òní jẹ́ kó jẹ ẹ̀fọ́ lálẹ́ tí ọba kò ní jẹ́ jẹ́ alẹ́ bẹ́ẹ̀ tí wọ́n jẹ tí ọba dẹ̀ jẹ́ wálẹ́ ẹ jẹ́ máa bọ́ síbi five rọ̀lẹ́ àti six ó dẹ̀ mọ́nítọ̀ rẹ̀ ìwọ́n ní òtún máa jí yóò yí padà yóò padà mọ́ ọ̀la náà nì ṣùgbọ́n ká wá sọ pé òkú tọ́lẹ́tọ́lẹ́ ìyẹn ò sí mbẹ́ o ẹ bọ́ ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn o àwọn ọ̀tajà àsomọ́lé kó lè má wọlé ànígbà tá fi wà ń fánìyàn mo tó rẹ́tí aṣọ àṣọmọ́lé kó lè má wọlé kàfá níjọ́ tí o lè kí ó dé rédíò bàbá mi tí mo jogún ló jí gbé lọ lójú wíńdò rédíò yẹn ti dá pọ́ èbó ògùn ni kò do yàrá kí la ògùn ni wọ́n tó gùn kì ó hmm. sì ní ìmọ̀jọ́ tó ti dá tẹ́lẹ̀ tó ṣe pé ìfẹ́ lọ́hùn náà ni òun ló ṣẹ́gun gbogbo gbogbo ìfẹ́ lọ́hùn yóò ti dá tẹ́lẹ̀ òjẹ̀sì mímọ́ wípé kí yóò ṣiṣẹ́ mọ́ ìrọ́ ló gbé bẹ́ẹ̀ ọkẹ táwọn ẹ mọ bí kí bírèkì máa mú ọkọ̀ mọ́lẹ̀ kẹrẹ ọkẹ dẹnu lẹpọ jọ ni ẹ máa gbà mí kí nìyọ máa mú mọ wọn bá ti sọjá nulẹ bẹ́ẹ̀ náà lòògùn yẹn ti wọn ní kí ni yàtọ̀ láàrin alikófóró kọsírè ní ah, máa ń di bá ti ṣe fún lẹ́yọ kọ̀ọ̀kan nígbà yẹn la lè máa sọ pé òun ti jẹ́ kófóró ni òun ti jẹ́ síríkì ìmọ̀tà bá ń wí kọ̀ọ̀kan ìyẹn ni pé tó yẹ a lè máa sọ wípé ìwọ ti jẹ́ kúfúrò ìwọ ti jẹ́ ṣerékù níbẹ̀ tá a bá ń darí àwọn méjèèjì lọ túmọ̀ ara wọn nítorí parí nínú kúfúrò èyí tó lè yọ̀yàn kó nínú ẹ̀sìn bó ṣe fi fa aré yìí tó ti pé kò lè mú yẹn kó nínú ẹ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la rí nínú ṣerékù ẹ wọ lápẹẹrẹ nísìn nínú ohun táwọn sọ̀sọ́ la ní kúfúrò tí ó pè ní ṣerékù ọ wà tó ṣe yí pé kò lè mú yẹn jáde kó nínú ẹ̀sìn lápẹẹrẹ nísì wọn ní àwọn ohun méjì kẹwàá kófúrò lọ́jẹ́ fálẹ̀ ó mọ̀ wọn ọ̀dà kan mẹ́ ìmọ̀ abú rẹ̀ onírẹ̀ ahu nígbà tí ṣẹlẹ̀ ikú bá ṣẹlẹ̀ kéèyàn sunkún tí ó mọ̀ òun jáde wọn ní kófúrò ọ̀rọ̀ ẹ̀dígẹ́sẹ̀ nísì ìgbà tá a tún débi ọ̀rọ̀ sílíkù nísì ó ti sẹ́ nírú kan wọ́n ti wà lá wọ́n sábà ìmọ̀ sílíkù ó pè lẹ́bọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ibi tó dákọ̀ kúfùrù sí àti ibi tó dákọ̀ síríkù sí ìkéé ṣe ohun tó lè mú yẹn kúrò nínú bílà kò sí ìjẹ rárá ibi tó dákọ̀ méjèèjì sí kò lè mú yẹn kúrò nínú bílà lápẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ tó sunkún nígbà tó fi tu sí wa sọ pé tòun bàbá wo owó ọ̀rá láti lè yìnbọn àárẹ̀ aláàfin ó ti kọ́ lu Islam nígbà tí èyí ṣe jàbàtà àtàwọn ọmọ kéwù rẹ̀ kóró bá nìyẹn ti yé báyìí sí àyẹ̀bẹ̀kọ ẹni tó so kébékébé àbí ọlọ́mú kínní lẹ́kẹ́ ọ̀rùn ó so fọmọ ẹ́ lẹ́kẹ́ ọ̀rùn tọ́mọ fi heyi òun ló so ọmọ pé ṣíríkù ni á ń fi bó ṣíríkà ó ti dẹ́lẹ́ bọ́ báyìí ó ti kó lu Islam àyọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. ìhùn táwa lè padà wí pa kúfùrù ni pé òun máa ń ní í ṣe pẹ̀lú nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìọ́kán lọ́pọ̀lọpọ̀ ló fi jáde pé ibi tẹ́lẹ̀ bàtẹ́ ọlọ́run ò ní pẹ̀lú ọmọ yóò ṣe nìkan ọmọ yẹ tùrù bí ọmọ yẹ tùrù bí láì wọ́n mọ̀ la ìka sì yìí wọ́n kò tó fi fẹ́ máa gbọ́ nìyẹn tó tó ní í ṣe pẹ̀lú nǹkan ká gbé sára. ṣíríkù ni bó ṣe lè jáde pé nǹkan ká gbé sára ń bẹ́ bí òun tó tá a sì jáde tá a sì ní iṣẹ́ tó wà lóṣù tó wà lóṣù kiri ọwọ́ nù ọ̀rọ̀ bó ti méjèèjì rẹ̀ àtìlẹ́yìn tó ṣe pé kò lè wúyà kó dẹ̀sí ìlú méjèèjì tó a nídìí láti fàkíyèsí rẹ̀ kọjá pé ohun tí sẹ́rí àbá pé kúfùrù là á pè kúfùrù àgbọ̀dọ̀ wí síríkù náà ìwọ̀n tó bá pè síríkù síríkù là á pè tó bá jẹ́ nílá à á pè nílá tó bá jẹ́ kékeré ṣùgbọ́n kìíní kejì wọn dábìrì pé wọ́n súnmọ́ra wọn tó bá jẹ́ nílá yóò wúyà kó dẹ̀sí. lápẹẹrẹ eh, ẹni tí ọgbà kádàrà gbọ́ kó lè kó lọ ẹsẹ̀ mo rò bó ti yé ẹni ó sì ṣe ọlọ́run tó tún wá sí nǹkan mi ó pe ọlọ́run ó tún pe nǹkan mi ó lè kó lọ ẹsẹ̀ mo rò ti láàrin méjèèjì kí n kẹ̀kẹ́ bẹ́ẹ̀ tó pa wọ́n pọ̀ tó fi yàtọ̀ síra wọlé wallahu ta'ala a'la wa a'lam. Okay. bẹ́ẹ̀ni àwọn afa lè sùn ẹni tó yẹ kó gbé kọ haribi harahara wọ́n ń pè mùsùlùmí ṣùgbọ́n ó kúndùn kọ́ máa ká ṣùgbọ́n àkókò jù wọ́n láìkí àṣùgbọ́n àjọ níbi wọ́n tiẹ̀ kọ́kọ́ kí wọ́n kírun fọlọ́wọ́n tó jáde máa lọ sí ìlànà tó bá wọ́n lọ súnmọ́ kó wọ́n ní àyín àyín ní máa mú òun ní máa mú so <laughs> so òun ní máa mú nìyẹn so kódà ó súnmọ́ kó tún fi pàlàpàlà tó lóbìnrin dé kó fi yẹn náà kù sọ mùsùlùmí ni nígbà táwọn yẹn sàwọn àkàwárí mùsùlùmí ni nígbà tí òun ti ṣe ṣe rè kódà tẹ bá sọ̀rọ̀ ẹ̀bọ yóò yarí ni o pé òun kọ́ àwọn ọmọ ìjà ṣùgbọ́n àlọ́ òun ò sì wọ́n bá wọn kó débi kan. Ah, ìyẹn ni ìyẹn ni àìsí èsì ìdèbí eléyìí ṣé tó bá yẹ pé wọ́n bá mi tó mọ di yẹ nǹkan ṣùgbọ́n ní sì ń fa ògógóró ó tún fi tó ní ìsìnlẹ̀kùn ah, mùsùlùmí náà lẹ́sìn lọ́rọ̀ bọ́ sí ẹjọ́ bá kírun àwọn mùsùlùmí ò kírun ẹjọ́ bá kú àwọn mùsùlùmí ò kírun sí la ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n bá mọ̀ mọ́ súnlẹ̀ tí wọ́n mọ̀ wá mẹ́sìn dáadáa tẹ́sí dùn la a gbọ́dọ̀ yọjú síbi jànáza rẹ̀ wọ́n bá jẹ́rìí fáwọn èèyàn gan-an lẹ́wọ̀n kéde nígbà ìlú kúkú jèló ìlú kú bẹ́tẹ́ ẹ ẹ lásùbà ni máa ń kí ògógó wọ́n ìbọn mú àgbà àfáàlùsùn nẹ̀gẹ́ ló ṣe kan sí la yọ yé mi náà débi náà bá kú sọ jẹ káwọn èèyàn tó máa lé sínú ṣe yìí pé ni wà àwọn ilé ìbò ń sọ ọ̀sẹ̀ bọ̀ fáwọn ilé wọn fẹ́ wọn àwọn àfa àdúgbò mi lẹ́nu bẹ́ẹ̀ pé wọ́n lè má bò lórí pẹ́ lómi nì wọ́n fi jẹ lèmọ́mù ní àsùbá ni ọ̀wà nítorí pé ọgbà sàrà ìwọ́ pọ̀ gbogbo yòókù ẹ̀yin ọ̀tẹ́ máa yẹjú rẹ̀ òní yọjú tó ẹni ìyẹn tó bá tó wá fi òrò lẹ́kùn ah, ẹ ti parí rẹ̀ nílé ìyẹn ọlọ́rọ̀ lu ọ̀sẹ̀ bọ̀ bóyá kò tiẹ̀ má mutí kọ́ bá ṣùgbọ́n tún dìgbà tí wọ́n gbé kí wọ́n jọ̀gbẹ́ ah, ah, àṣẹ wọlé lé àgbẹ̀rẹ̀ ah, lọ kí òun fọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́wà rẹ̀. ẹ̀rù ń bà wá kọ́ má já sí pé ẹ̀ ń lọ gbọ́rọ̀ jàbàtà tó bá yẹ pé ẹ̀gbọ́n pé kẹ́ ẹ béèrè ọlọ́run ò ní jẹ́ ẹgbẹ́ gbọ́ tó ṣe é lóore tó ṣe é láǹfààní ló jẹ́ máa gbọ́ tọ́rọ̀ máa ń lapa lára wọ́n á yẹ pé ṣéèkù ọ̀rọ̀ tí wọ́n béèrè wọ́n kàn béèrè wọ́n fẹ́ mọ̀ ọ́ èsì ń bẹ lórí ẹ̀ sẹ́rí ká tẹ̀ kí yẹn báyìí ọ̀tọ̀ súnà ṣùgbọ́n ẹni tó tẹ̀ fún yẹn á sọ fún kàn kọjá là kò ṣe súnà kó dẹ́ṣẹ̀ pẹ̀lú tó ṣe yẹn ṣùgbọ́n pàwọn àgbà pé lọ́wọ́ kan kára jàmí nàlí mi ńlá ó ní di kéèyàn ṣe sùúrù pẹ̀lú rẹ̀ torí nǹkan táwọn jàmbá tá lọ́ọ́ fi kéde òsì wọn lọ kó sí nìyẹn ìgbésẹ̀ yẹn ti báyìí haramu ni kéèyàn tẹ̀ fún yẹn àti kéèyàn sọ rí báyìí àti kéèyàn rù àti kéèyàn dọ̀bálẹ̀ gbogbo ẹ̀ pátá haramu àti gbọ́dọ̀ máa ń lọ pé gbà tí forí kalẹ̀ fún ọ̀ forí kalẹ̀ fún ráhùn kiri tani nígbà tó lọ́wọ́ bá sùhánù ọ̀tá lásán fáwọn ìjọ nẹ́bí musa jọ́ kí n jò ní pípé wọ́n ti kòlò lè bá sùjádà ẹ wọ ẹnu ọ̀dẹ ilé yẹn lẹ́ni tí ó ṣe kéde o tí ó forí balẹ̀ sítumọ̀ rẹ̀ ga ṣùgbọ́n tí wọ́n bá ti wọ bẹ̀gbọ́n ọkẹ báyìí wọ́n fi ẹgbẹ́ ìyọ̀ gbọ́dọ̀ kí yẹn báyìí ìjà tí ò sáà sílẹ̀ màá ṣẹ́ ẹ káàbọ̀ sáà ẹ ra sáà ẹ káàbọ̀ sáà òbí bọ̀rọ̀bọ̀ ti ni kọ̀tọ́ dẹ̀ bọ̀rọ̀bọ̀ ti yẹn sì ẹni ọba sì ṣe ń tọ̀hún dẹ́sẹ̀ ó yapa súnlẹ̀ bọ̀rọ̀bọ̀ àríyẹ ti yé ẹni yẹn gbà tá a wàá mọ sọ́sọ kó òun ṣe ìbádà fẹ́ni yẹn ni àní ń sọ ni mi ò sì ń sọ ni ẹ̀ káàbì wa sọ wípé à òtítì ẹni tó kó lu ẹ̀sìn tó yẹ pé yẹn gbọ́dọ̀ ti sùúrù ní abala yẹn ẹlòmíì ọmọ la hadithu ahadi bi sunna ọsẹ bẹ̀rẹ̀ sunna lẹni abẹ ti kẹsì kódà bíi tẹlifí tó bá dé tó bá wà lórí ọ̀kadà báyìí sàmàlẹ́ kan tó lọ́wọ́ kátó sá ẹ bá sá ẹ bá sá ah, àbá lórí ọ̀kadà ọmọ àti bẹ́ẹ̀ forí kẹ́kí ní sọlọ bíi pé èèyàn lè torí ẹ̀ kí èèyàn yẹ kó nínú ẹ̀sìn ṣùgbọ́n ká sọ̀ra fún àrọ́ọ̀mù ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ fún mùsùlùmí èèyàn gbọ́dọ̀ sí fún bàbá èèyàn gbọ́dọ̀ sí fàfà kódé èèyàn gbọ́dọ̀ sí fọba tọba ti di pọ́ dọ̀bálẹ̀ falákí má dalu àfin rẹ̀ má dalu àfin rẹ̀ níjọ́ tọba ti fẹ́ lọ gbogbo àbá ti pọ̀ níbíìsì yìí lálọ́ lẹ́ẹ̀kan náà wọ́n ní kẹ́ lọ lọ́rọ̀ mẹ́ o gbogbo àbá ti pọ̀ níbíìsì yìí lálọ́ sáàfin alákí bàbá yìí la wá rí èmi mùsùlùmí ni wọ́n ìyá ọ̀gá sọ wípé mo lè ṣe mùsùlùmí kìnìyàn ni ẹ ǹlẹ́ bàbá o káró lè àbí wọn ti máa ń kí wọn gbogbo yóò wí ẹ yóò ẹ kan gbogbo yóò tí ọba fi di pé wọ́n fẹ́ dá wa lẹ́sìn lẹ́ni ẹ̀ tí ọba fi di pé wọ́n á mú yẹ wọ́n máa tẹ̀ lórí ba kékeré yìí ó ń dọ̀bálẹ̀ sí fa yóò yí o ara oko wálé o ẹ fáwọn mi ó tún dé láti èkó kódà àwọn mi lè dé láti sẹ́yìn rẹ̀ àwọn mi lè dé láti ọ̀yọ́ pé àìmà ti ṣe torí kíni dọ̀bálẹ̀ àbí kíra pẹ̀sẹ̀ yẹn kẹ́ bá lọ àfa ìyẹn lè jìyà o ọba àjẹ àfa lóṣù lẹ́kọ̀ọ́ jẹ́ mọ́ mú àwọn oníṣúndẹ̀. àwọn àlọ́ làní bàbá wa aláké ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ bàbá o mo rẹ̀ ẹ́ ṣé òun èé ṣe yorùbá yẹn wọn fẹ́mi ìdáhùn ọba ilẹ̀ yorùbá máa ń béèrè bí ẹ. azẹ́yìn wà jẹta nígbà tó fi wálé kí ọlọ́dọ̀ wa máa ń mú ọmọ rẹ̀ wa gbọ́dọ̀ ti kẹ́kọ̀ọ́ gba ìdọ̀ tòun tó fà fi Ah, yóò bá ní visa ọwọ́ àgbọ̀dọ̀ balẹ̀ sọ sọ yẹ kí ò ní dá lọ kódà bọ́ bájọ́ rẹ̀ tó bá dá lọ ọ̀dọ̀ balẹ̀ o kò sì ní ṣe déédéé ìgbà tí wọ́n pọ̀ bí wọ́n ti ń da ògógóró mi òun ló tún kù báyìí fọ́ lọ́wọ́ yẹ̀wù bá gbogbo ẹ̀kọ́ yẹn ń bẹ ta gbọ́dọ̀ ní láwọn alùsùn rẹ̀ kí wọ́n á kẹ̀ka borí gbọ́dọ̀ ní adáàbò yẹn ẹnìkan àti parí arékọ̀tẹ́ ní bá ń bi mí ní jùmọ̀ lọ́dọ̀ wa ó ní òṣàzì àtẹ́yìn máa ṣe nǹkan tó yàwó lẹ́nu mo ní kí ni bàbá ti ẹ òun lọ bẹ àwọn yòókù òun ti yọjú wọ́n dọ̀wọ́ báyìí gbogbo ọkẹ́ dọ̀bálẹ̀ ní fáwọn wá ṣe àwọn àgùnbánirọ̀ tí wọ́n bá wà sẹ́yìn àwọn sì ní kíní kan táwọn fẹ́ kọ̀ dámọ̀ fún bàbá làwọn fi làwọn fẹ́ òun lòun sì gbọ́dọ̀ fún kẹ́kẹ́ bíi pr olówó ọ̀sá yọjú onígbọ̀yàn bá rí pr òun dẹ̀ òun bá yọjú gbogbo àwọn yẹn ti dọ̀bálẹ̀ tán òun débẹ̀ báyìí òun bá tó ọlọ́ bá sọ yìí pé ìwé yẹn ti yorùbá ni agbọ́ pé òun sì èbò ìwé yẹn ti yorùbá ni ara òbò ni ẹ rí yorùbá ni wọn dọ̀bálẹ̀ ẹni ẹ wà ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ káàsì mo máa jọba náà àmọ́ náà jẹ bí mo jọba náà wọ́n tó ti mọ̀ pé nǹkan bí ọ wáyé kò sì fẹ́ fún ọba ní nǹkan ìwé ilé sọ fáwọn aráalé ẹ dàgbò á sì pọ̀ tá ti pọ̀ tẹ̀lé àgbẹ̀ ni wọ́n pe kọ́ a sì náà wá sọ pé asàlámù àlékún gbogbo alẹ́ kan náà á pariwo asalaamu aleykum wa rahmatulahi wa barakatu baba o. bẹ́ẹ̀ kẹ́lẹ́ ẹ ní gbogbo ọkẹ́ pariwo lẹ́ẹ̀kẹ́ náà ni. ẹni tí ó sọ̀rọ̀ yẹn gbogbo ó sì jókòó ẹni tí ó sọ̀rọ̀ yẹn ó sì gbé nǹkan tí ó gbé àmọ́ ní bàbá gẹ̀ ọ̀jẹ́ jẹ́ o mo fún mẹ́tàlá bàbá wọn bí wọn rí. gbogbo èèyàn bíi mẹ́wàá àárọ̀ kọ́ wálé o èèyàn bíi mẹ́wàá bíi twenty ẹni wọn dọ̀ balẹ̀ yóò yí díẹ̀ o. ó tó ti jẹ bíbí yẹn àwọn ọmọ ẹ wọ́n báwọn Buhari ṣe wà yẹn gẹ́gẹ́ wọ́n èdúró báwọn sọ̀rọ̀ tí wọ́n ti jẹ́ bọ́lá tó àwọn gómìnà èèyàn mélòó ní dúró wájú wọn sọ̀rọ̀ ẹ̀yin tí òkú lẹ̀ gẹ́ ó lè ti báyìí lórí kọ́fẹ́ bá gómìnà sọ̀rọ̀ ọ̀dẹ̀ lè wá tó lọ́jọ́ orí ọ̀dà èyí tó wà ní ẹ̀yìn Kogi bí ẹgbẹ́ wa ni tàbí kọ́ bá tó wà. yéèsì tó irú bí ẹ ṣe wà yẹn nísìnyí ẹlòmíì tó dàgbà tó ṣe kiri ó lè yájú bí ọba bá báyìí náà ni ó lè máa ṣe. ibi tí kò yẹ ní agbára ni ìwọ tó bá ti mọ̀ fóònù ti ṣe bẹ́ẹ̀ yẹ̀wù lẹ́wọ̀ yọ bọ́ sí kọ̀ọ̀rọ̀ nínú yàrá àbí tí máa ń lọ sùn lórí kọ́rẹ́ rẹ̀ ni ọ̀rẹ́ ọba àbọ̀ rẹ̀ gómìnà ìbẹ̀rẹ̀ ló ti lọ́ba ìmọ̀ lọ́ńbì kẹtọ́ òní bẹ́rí báyìí lọ́sí báyìí èèyàn jẹ kí sàánú yà Ẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọ̀sà ẹ̀ ẹ̀mí wo ni ìyá. Ló bá yẹ ṣe rí nìyẹn.